ẹ ṣé o. jẹ́ kí n wá mo ti máa fi bo àwọn yẹ kí kí n lè tó ṣe ti rántí mo ti rántí mo ti rántí sí kíbe àti ìdìbò ìwádìí tó lọ́mọdé ń gbàgbé lónìí ẹ káàbọ̀ sí ẹ̀ńtọ́ náà ṣe ìtàn náà ló ṣojú mi bí ìfúnlẹ̀ ìjọba ẹ̀rọ pa ilé yìí. This one is making some noise. Yeah. Let me finish and then eh, eh, ten minutes to eleven. Hmm. Okay, let me look for something to cover my chest because my joke are going to go my lips. Tó bá pẹ́ pé lifting up I am. Lift him up higher. Lift him up higher. I'm looking for something to cover my chest. I will lift you fire. Everywhere I go, I will lift him fire. Yes, you worry But when I sit down now, gbogbo àyà Yeah. sílẹ̀ ni. Ẹ káàbọ̀ sórí ètò yìí, pílàfọ̀mù yìí, Bọ́lá Fọláṣadé lónìí. We are praying. Lifting more by him. Lifting more by him. Ara nǹkan tó yẹ wọ́n fi ṣiṣẹ́ olúwa náà ní ṣé ń jìnnà wọ́ dúró. Bọ̀ ní gbogbo àti nǹkan bá ti rí wà Yeah, you're welcome to this platform. Let me sit down. díẹ̀ ló kù kí n fẹsẹ̀ gbé láptọ̀pù yìí sọnù sígbó. ẹ káàbọ̀ ẹ jọ ẹ̀yin tẹ́ bá fi tẹ́ bá wà níbí ẹ bá wa share i don't want to cross pose ṣé kí n wo ní bóyá kí n share to Auto Bola. Mm-hmm. ẹ bá share god bless you as you do so good news and prayer i mean good news is word of god anyway and news gangan real news and good news good news is word of god heavenly father mo tẹ̀ fẹ́ máa kọ yín ìbùkún yẹn mo fẹ́ wo orin ní ìbùkún I want to see maybe I see one in book. Yes, hold on. Hold on, hold on, hold on. Mo ń tẹ̀síwájú lọ́nà náà, mo ń gòkè sí i lójoojúmọ́, mo ń gbàdúrà. mo ti lọ olùwàjọ gbèmí sókè gbèmí lékè gbèmí sókè olùwàjọ gbèmí sókè gbèmí mi lọ sí ebèdèdà àpáta tó dájú mi lọ olùwàjọ.

wá jọ gbé mi sókè gbé mi lékè o fà mí lọ sí ebe gíga àpáta tó ga jù lọ Olúwa gbé mi sókè. mo ń tẹ̀síwájú lọ́nà náà nígbà lójoojúmọ́ mo ń gbàdúrà bí mo sì lọ Olúwa jọ̀ọ́ sókè financially materially spiritually Olúwa jọ̀ọ́ gbé mi sókè fà lọ sí emegega akpata tẹ gaju mi lọ olùwàjọ gbèmí sókè. ẹ jẹ́ àkọsílẹ̀ ẹ̀kọ́ sí i mo ń gòkè sí lójoojúmọ́ mo ń gbàdúrà mo sì lọ Olúwa jọ gbé mi sókè. Olúwa jọ gbé mi dìde fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ. Olúwa Gbémi sókè. Yes, that's wonderful. Yes. You know, song, especially so far I want àti ìgbàmú, you know, ó máa ń jẹ́ kí I mean, orin orange oúnjẹ for your soul, you understand? Also, uh, word of God also is a food, you know? So, we need them, okay? We need it. Hmm. Àbí ká gbọ́ lẹ́ẹ̀kan sí ni àbí ká gbọ́ lẹ́ẹ̀kan sí i kò kúkú sí kinní bí. mo ń tẹ̀síwájú lọ́nà náà mo ń gòkè sí lójoojúmọ́ dúrà bí mo sì lọ Olúwa jọ̀ọ́ sókè. So, okay olùwàjọ́ gbé mi sókè fà mí lọ sí ebè gíga àpáta tó ga jù lọ olùwàjọ́ gbé mi sókè mo ń tẹ̀síwájú lọ́nà náà mò ń gòkè sí i lójoojúmọ́ mò ń gbàdúrà bí mo sì lọ Olúwa jọ gbé sókè gbé mi ṣẹ́gun jẹ́ kí n dìde fà ibi gíga promotion agbáta tó gaju jù mí lọ Olúwa jọ̀ọ́ sókè yes that's promotion orin ìgbéga òun la kọ wọlé yẹn ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ kábíyèsí ọba tí a kò rí tarí ṣe ọwọ́ rẹ̀ ọlọ́run tó ní gbogbo agbára ìmísí gbogbo inú ènìyàn olówó orí mi ẹ ṣe lónìí mo yín lógo mo ṣe yín lọ́ba fún ìṣẹ́jú àti wákàtí yìí ọlọ́run mo dúpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti gbogbo àwọn ọmọ tẹ́ fún mi èyí tó sínú mi jáde àti àwọn èèyàn tó àdọ́ọ̀tì tó máa pe mọ́mì mọ́mì àwọn ọmọ rere àti àwọn ọmọ burúkú ẹ ṣé o bàbá lórí wọn a ṣé o lórí gbogbo àwọn bàbá tá àdọ́ta àti àwọn màmá tó bí wa àti bàbá tí a kò tiẹ̀ mọ̀ ṣùgbọ́n tá a fẹ́ràn gbogbo wọn pátápátá a dúpẹ́ lórí orílẹ̀ wa a dúpẹ́ lórí gbogbo àwọn tó sì fẹ́ràn wa náà tí wọn kò mọ̀ wá rí kì í ṣe pé a ṣe nǹkan kan fún wọn tó dára ni wọ́n ṣe fẹ́ràn wa ọlọ́run ẹ mà ṣe gan ni o a dúpẹ́ àyìn lógo ọlọ́run a kò fẹ́ jẹ́ abáramúre jẹ́ látúnṣe mọ́pẹ́ wa lónìí o mo mọ́pẹ́ wá mo mú ìwá o gbọ́pẹ́ dádì gbọ́ pẹ́ sà ṣé baba mi i can't thank you enough tí bá ní kí n máa dúpẹ́ láti òní di ọ̀la mẹ́wàá kó tó fúnre tẹ́ ṣe oore yín pọ̀ nínú ayé mi ojú yan rẹ̀ tí òkun lọ tẹ bá jẹ́ ènìyàn oníbo lèmi bá wà lónìí ah ọlọ́run mo dúpẹ́ pẹ́ẹ́ kì í ṣe ènìyàn tó lè já ní kulẹ̀ ẹ̀yin abánimúlẹ̀ tẹ́ ẹ̀ kì í dani ah kábíyèsí o ọba tó máa ń gbé ni pọ̀ tí òkè fẹsẹ̀ ọmọ náà wọlẹ̀ ọlọ́run tó máa ń tini lẹ́yìn tí òkè ń tì lójú ọlọ́run mi tó ní gbogbo agbára ọlọ́run mi tó tóbi jùlọ ọlọ́run mi tó máa ń pa bídà sọ bídíré olùwòsàn olùbùkún alágbára aláàánú okun wa agbára wa àná àtẹni wa ẹ ṣé dáàdì dáàdì mi mo sọ pé ẹ ṣé dáàdì mi ẹ ṣé bàbá mi tí mi ò fojú ara rí ẹ ṣé ọlọ́run tó ti wà fún mi tipẹ́tipẹ́ ẹ ṣé ọlọ́run tó wà fún mi nísinsìnyí ẹ ṣé ọlọ́run tó tún máa wà fún mi nígbà tó bá tún pẹ́ sí bẹ́ẹ̀ ni lọ́jọ́ ọ̀la ẹ ṣé ọlọ́run tó wà fún àwọn ọmọ tó fún mi tó wà fún gbogbo ènìyàn ẹ ṣé olówó orí gbogbo ènìyàn ẹ ṣé ọlọ́run tó lọ́ra láti bínú ẹ ṣé arúgbó ọjọ́ ẹ ṣé ọba tó gbójú gbogbo ògbólógbò gbogbo ayé lọ ẹ ṣé ọba tó dàgbà gbogbo ènìyàn ẹ ṣé ọlọ́run tó dàgbà tí ò gúrí ẹ ṣé ọba tó dàgbà tí ò fọ̀párìn ẹ ṣé ọlọ́run tó dàgbà tí ò lo glasses ẹ ṣé ọlọ́run tó dàgbà tí ò fọ́ lójú ẹ ṣé ọlọ́run tó dàgbà tí ò ní dìmẹ́ńṣà rí ẹ tó gbọ́n ju gbogbo ọlọ́gbọ́n ayé lọ tó ọlá ju gbogbo ọlọ́lá ayé lọ tó nípò ju gbogbo onípò ayé lọ ọlọ́run tó máa ń ṣe ohun tẹ́nìkan kò lè ṣe ayìn lóògùn àṣeyìn lọ́ba bàbá mi ẹ ṣé o ọlọ́run mi ẹ ṣé o olúwa ẹ ṣé o ló gbogbo àwọn tó wá síbí lónìí láti gbọ́ ohun tá a fẹ́ wí ẹ ṣé àwọn tó wá láti bí tó ń bínú náà tó ń wò pé kí lẹ́ ń sa tó ń fojú burúkú wò wá ẹ ṣé gan ni adúpẹ́ kì í ṣe pé bí wọ́n ṣe ń wò wá lẹ ṣe ń wò wá ọ̀tọ̀ lórúkọ tí wọ́n ń pè wá ọ̀tọ̀ lórúkọ tẹ̀yìn ń pè wá adúpẹ́ o ìgbàgbọ́ mi inú rẹ ló wà Lord I worship you I can't thank you enough thank you for this wonderful country Canada thank you for where I was born wonderful country as well Nigeria Thank you, Lord, for my <laughs> the country I use as a stepping stone. God bless America. Thank you, Lord. Thank you, Lord, for everybody here today. Thank you, Lord, for all of my all my well wishes all over the world, wherever they are watching from. I say thank you. Daddy ẹ ṣé gan ni. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé Gbogbo ohun táwọn èèyàn ṣe fún wa, ẹni kò jẹ́ kí a fìlẹ̀ púpọ̀ bó ṣe ti ọ̀tá ni ó fẹ́ ká máa banújẹ́ lójoojúmọ́ ó fẹ́ ká máa rò pé ọlọ́run kò sí nípa tiwa ó fẹ́ ká máa jẹ́ kínú <laughs> ó fẹ́ ká máa sunkún bó ṣe fẹ́ sí bí ó ṣe ti ọ̀tá ni ó fẹ́ ká máa kárí sọ ṣùgbọ́n ọlọ́run ẹ̀yin lókun wa ẹ̀yin ayọ̀ wa ẹ̀yin àná wa ẹlẹ́mú wa tẹ̀síwájú ní ojoojúmọ́ lẹ́sìn mú wa gbàdúrà bẹ́ẹ̀ ni ẹ ṣe tẹ́ ẹ̀jẹ̀ kó rẹ̀ wá ẹ ṣe tẹ́ ẹ̀jẹ̀ kó sùn wá ẹlẹ́nu bá ti tó dè yín tó dó tì yín yóò fìyẹ́ fòbí dì kí ó sì rẹ́ ẹ̀yin ni nítòótọ́ bẹ́ẹ̀ ni bí ó bá ń ṣe okun yín níbo wa bá ti rókun lónìí tí ó bá agbara, agbára yín níbo làwa ti rí agbára bí ó bá ṣe ojú rere yín ẹ̀yin tẹ̀ wà fún wa níbo làwa bá wà lónìí thank you father for everything we say thank you on behalf of people on my platform i say thank you <laughs> who believe in us we say thank you over them thank you for those who don't believe in us Thank you, Lord, for the people who put love on our page. Those who hating us. Eh, yo, o Baba, bàbá, gbogbo rẹ̀, ẹ ṣé, gbogbo ọ̀nà, ẹ ṣé, ní gbogbo ìgbà, ẹ ṣé, bàbá ẹ ṣé, ayérayé ẹ ṣé, ọlọ́run ẹ ṣé, olúwa ẹ ṣé, bàbá ẹ ṣé o, olúwa ẹ ṣé o. A ń lọ báyìí lọ́rọ̀ rẹ̀, olúwa dáríjì wá. Ojú ò wa. Gbogbo ń ti wá fẹ́ lónìí, olúwa fi àánú kó fi gbà wá, fi àánú kó wa, olúwa má jò dẹ́ dá wa lóhùn ọlọ́run gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé àwọn tó fẹ́ wá fẹ́rẹ́ ọlọ́run bá wa súre fún wọn súre fún mi kó súre fún gbogbo ọmọ tó fún mi olúwa o gbogbo àwọn tó fẹ́ wá fẹ́rẹ́ tó fẹ́ promotion wa bá wa promote wọn promote èmi náà à ń tẹ̀síwájú ní ọ̀nà náà bàbá sì ń gbàdúrà ní gbogbo ìgbà ọlọ́run o lórúkọ jésù ọlọ́run tó máa ń gbéni ga tẹ́nikẹ́ni kò lè rẹ̀ sílẹ̀ olúwa máa gbé wa ga mú wa tẹ̀síwájú gbogbo àwọn aládùúrà òdì lórí ayé wa ọ̀pọ̀ la ṣoore fún ọ̀pọ̀ láti ẹ̀ pé àmì ni wọ́n béèrè fún àpè wọn àwọn ló pè wá pé wọ́n fẹ́ràn lọ́wọ́ ẹ̀sìn ló wá fún wọn láti ṣe tó gbẹ́ni ká ṣoore fún iṣẹ́ do good to all men especially the house of faith we did some and gbogbo wọn pátá majority of them wọ́n dibi ọlọ́run ẹ̀yin lẹ́jẹ́ kó rí bẹ́ẹ̀ kì í ṣe ènìyàn ọlọ́run ẹ ṣe bàbá wa àti ọlọ́run wa gbogbo ẹnikẹ́ni tó bá gbàdúrà òdì lórí ayé wa èyí tá a ti ṣe dáadáa fún láyé gbogbo ìbéèrè òdì gbogbo àdúrà òdì wọn ó lájọ máa ṣiṣẹ́ lórí wọn gbogbo ẹni bá gbàdúrà ibi lórí èmi àtọmọ àtàwọn ará ilé mi àtàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé mo gbàdúrà fún gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àdúrà òdì wọn kó máa ṣe lára wọn ẹni bá fi wá ré ẹlẹ́dàá ṣẹ̀dá bá wa fi wọ́n ré ẹni bá fi wá bú olúwa fi wọ́n bú ẹni bá gbógun tì wọ́n olúwa gbógun tì wọ́n lórúkọ jésù gbogbo àwọn ẹ̀mí tó rìn káàkiri àgbègbè àti ìlú àti ayérayé tó rìn káàkiri orílẹ̀-èdè oore tó máa ṣe oore tó máa fi ibi sán fún ẹ wá ní kìnnì àǹso mo gbàdúrà gbogbo ẹ̀mí èṣù tó máa mú kéèyàn kó máa fi ibi sóore ó yẹ máa wọnú ìgbèkùn ẹ wọnú ìdè ẹ wọnú ìdè ẹ wọnú ìdè àwọn ẹ̀mí náà wọ́n evangelize fún ìjọba òkùnkùn ni kí oore ń bá ba lè skáàsì kí àwọn ẹni bíbá lè pọ̀ láwùjọ ní orúkọ Jésù mo súre mo sì gbàdúrà lónìí pé gbogbo ìdè búburú àti ọfà búburú àti iṣẹ́ búburú àti ẹ̀mí búburú èyí tó ń lọ káàkiri gbogbo orílẹ̀ láti máa fi ibi sóore Hmm, ní orúkọ jésù iná dà kó jó wọn dànù iná ọlọ́run máa jó wọn dànù iná ọlọ́run máa jó wọn dànù gbogbo ilé tí a máa ń fi bí sóore tó kọ́ ọ̀nà gbogbo ilé burúkú tó ti kọ́ káàkiri orílẹ̀-èdè ilé burúkú ni kò máa wó sọ̀nà ọlọ́run gbàkóso èyí tá a bá dé lónìí olúwa dé èyí tá a bá tú lónìí olúwa tú mo fẹ́ agbára tuntun mo fẹ́ ọ̀rọ̀ tuntun ní ojoojúmọ́ lẹ́ máa ń tuntun sí i olúwa fi agbára tuntun wọ̀ mẹ́ fi wọ́ mọ̀ mẹ́ gbàkóso olúwa gbàgbára wọ̀ mẹ́ èyí tá a fẹ́ wí lónìí ó dèdìdì ó dìmùlẹ̀ lórúkọ jésù bá a ṣe fẹ́ dé olúwa dé láyé dé lọ́run bàbá ti tú u lónìí olúwa tú u láyé olúwa tú u lọ́run bẹ́ẹ̀ ló máa rí báwọn nǹkan bá ṣe ń gba ìtúsílẹ̀ èmi ò ní wọnú ìdè ọmọ mi ò ní wọnú ìdè olólùfẹ́ mi ò ní wọnú ìdè platform mi ò ní wọnú ìdè ìpè mi ò kò ní wọnú ìdè ògo mi ò ní wọnú ìdè àwọn ohun tí a jí lọ lọ́wọ́ mi ó ní tẹ̀lé wọn onílé pa onílé pa kó o sì lè bá kó o gbà padà pursue now and overtake and recover back whatever they have stolen from you mo gbà padà lórúkọ Jésù spiritually and physically gbogbo ohun tí ọ̀tá jí lọ lọ́wọ́ mi gbogbo àwọn tí a wá bẹ̀ bí olè tí ayé mi lórúkọ Jésù ó yá ilẹ̀ máa gbé wọn mi àwọn tá a bẹ̀ bí olè tí ayé àwọn ọmọ mi tá a bẹ̀ tí bí olè tí ayé mi ó yá ilẹ̀ kó máa gbé wọn mi ẹni tí mi ò ṣẹ̀ tó kàn máa ń wò mí láti máa bínú sí mi ó yá Ọlọ́run tó dá ayé àti ọ̀run bá mi bínú sí wọn lórúkọ Jésù ẹni tí mi ò ṣẹ̀ tó ń bínú sí mi tó ń bínú sọmọ mi ó yá o ẹ̀dá bẹ́ẹ̀ olúwa bínú sí wọn ọlọ́run gbàkóso lónìí i declare this platform holy ghost arena i declare this flat holy ghost arena i declare my life and my children and my people holy ghost arena any man or woman that come under this platform today i declare your life holy ghost arena in the name of the father the Son, and the Holy Spirit. It is well with our spiritual body. Anybody that pray on my intelligence, your brain shall be shattered. Marika po sotayababa, negedebo sotariama, nangabo sokayabare, neriaba yadase, bó ṣe jẹ́ nìyẹn kò ní yípadà. Bẹ́ẹ̀ gọ̀gọ̀ lórí sẹ̀, àní ọ̀run jésù agbára wa àmín ó yá agbára tó múni tẹ̀síwájú tí ò ní wẹ̀yẹ̀ tí ò ní wo ìjì àti ariwo ọ̀tún àti tòsì àti ẹgbẹ̀rún àti ẹgbẹ̀wá ní apá ọ̀tún àti ní ẹgbẹ́ apá òsì olúwa agbára tó máa múni tẹ̀síwájú tá a máa fi wo olùpilẹ̀ ṣọ àtàláṣe pé gbàgbọ́ wa olúwa gbé sínú mi mo gba agbára sí lójoojúmọ́ mo já agbára sí lójoojúmọ́ ẹni bá fi mí rẹ́ni kọ̀ọ̀kan ní gbangba ẹni bá lo seven book of moses lórí mi tó bá dárúkọ mi fún ibi ó yá o ibi kó ṣẹlẹ̀ nínú ilé wọn ó yá o gbogbo ibi tó bá ti pè gbogbo ibi tó bá ti ṣe kó padà lọ bá wọn gbogbo iṣẹ́ bí tó bá sà lórí ọmọ mi tó bá sà lórí ilé mi tó bá sà lórí ògo mi ó yẹ kó padà lọ bá wọn lórúkọ jésù ẹni fẹ́ kí ìnira bá mi ní orílẹ̀-èdè Canada tí mo wà yìí níbi kíbi tí ẹni ẹ̀dá bẹ́ẹ̀ bá wà káàkiri àgbáyé ẹ̀dá bẹ́ẹ̀ ìnira kó bá wọn ẹni bá gbaṣẹ́ òkùnkùn lórí mi ẹni sanwó àtẹnigbowó láti gbógun tèmi láti sìn yín lọ yẹ́ríkà pásátayàbà Ilé gbọ́ gbé wọn mẹ́ lórúkọ jésù ẹni bá gbowó ẹni bá sanwó láti gbógun tọmọ mi ilẹ̀ gbọ́ gbé àwọn ẹ̀dá bẹ́ẹ̀ mẹ́ lórúkọ jésù gbogbo ẹni ṣọ̀tá ayé mi ẹni ṣọ̀tá ayé àwọn ọmọ mi tó ṣọ̀tá ìpè mi tó ṣọ̀tá ògo mi tó ṣọ̀tá òwò mi tó ṣọ̀tá ìtẹ̀síwájú mi ó yá mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Ilé gbọ́ kó gbé wọn mẹ́ ó yá o gbogbo ẹni bá ti ṣọ̀tá ayé mi láì nídìí abẹ́ni tó kóra jọpọ̀ tó sọ wípé wọn ò ní jẹun gbádùn wọn ò ní jẹun sinmi ilẹ̀ gbọ́ o máa jẹ wọn ni ní orúkọ jésù bẹ́ẹ̀ lórí kò ní padà àgọ́ àwọn ọ̀tá mi kò ní sinmi níbẹ̀ àgọ́ àwọn ọ̀tá mi wọn ò ní gbádùn ẹni sọ̀rọ̀ ẹ̀dógún fún mi ogun àwọn jà ẹ̀ lógun ogun ayé jà ẹ̀ lógun àwọn ènìyàn alágbára jà ẹ̀ lógun ẹni bá sọ̀rọ̀ ẹ̀dógún fún mi àwọn tó ju ẹ̀ lọ jà ẹ̀ lógun bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ẹni bá sọ̀rọ̀ ẹ̀dógún fún ọmọ mi tó bá sọ̀rọ̀ ẹ̀dógún fún ìpè mi tó bá sọ̀rọ̀ ẹ̀dógún fún platform mi ogun ọ̀run jà ẹ̀ lógun àwọn ọmọ aráyé jà ẹ̀ lógun ọmọdé jà ẹ̀ lógun dúdú jà ẹ̀ lógun ọkùnrin jà ẹ̀ lógun obìnrin jà ẹ̀ lógun pupa jà ẹ̀ lógun kúkúrú jà ẹ̀ lógun gíga jà ẹ̀ lógun ogun ọ̀run náà tún jà ẹ̀ lógun ọlọ́run tó ní gbogbo ogun ayé àti ọ̀run ó tún wá jẹ́ ìlógun orí ìbínú ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí kò ní padà tí wọ́n gbẹ nípa tí ń ṣe tèmi tó fẹ́ràn mi tó sì ń fẹ́ kí n ga láyé tó fẹ́ kọ́ ọmọ mi ga tó fẹ́ kí mi dùn tó fẹ́ kọ́kàn mi balẹ̀ ó yá o mo súre fún ọ tọmọtọmọ ó máa ga ni ó ní jábọ́ ó ní ṣẹ́kù ó ní gbọ́mọgbè ó ní gbọ́mọsí bẹ́ẹ̀ lórí kò ní padà àti èmi náà bẹ́ẹ̀ lórí o. Hmm. gbogbo àwọn ọmọ ọlọ́run tó tọ́ káàkiri àgbáyé mo súre fún yín o lórúkọ jésù gbogbo ọmọ ọlọ́run tó tọ́ àwọn tó fẹ́mi fẹ́re mo gbàdúrà fún ọ àti èmi àti yín lórúkọ jésù ìpinnu òkùnkùn àti ọ̀tá kò ní wá sí ìmúṣẹ lórí ayé wa agbára mújẹmújẹ agbára jẹnujẹnu tó jẹ́ pé ẹ̀jẹ̀ olódodo ni wọ́n máa ń fẹ́ mu mo gbàdúrà fún èmi àti ìwọ àti ọmọ wa ẹ̀jẹ̀ wa kò ní ṣe mu fún àwọn mújẹmújẹ ayé ẹran ara wa kò ní ṣe jẹ fún àwọn jẹranjẹran yẹ́rì kàpá sátayàb bàbà negedebo gbogbo agbára tó máa ń dojú ògo ènìyàn lórúkọ jésù ọ̀run jẹ ọ́ ní orúkọ jésù iná ju ọ̀dànù àràsán pa ọ́ bẹ́ẹ̀ lórí kò ní padà gbogbo agbára ògbólógbó ìkà tó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi lọ́jọ́ tó ti pẹ́ ọlọ́run tó gbé gbogbo ayé lọ bàjá gbé wálẹ̀ bẹ́ẹ̀ gangan lórí kò ní padà ogun ayé mi tiwọ́ tó ṣàmì yẹn náà ṣẹ́ ogun ayé àwọn ọmọ ṣẹ́ gbogbo ẹni dìde ogun ṣùwà ogun jà wọ́n láwọ́ níwájú ogun jà wọ́n lẹ́yìn ogun jà wọ́n lókè ogun jà wọ́n nísàlẹ̀ both front and back left and right ogun jà wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ní bọ́ lọ́wọ́ ogun ogun máa gbé wọn mì bẹ́ẹ̀ gangan lórí o ṣùgbọ́n ìwọ tó ṣàmì yẹn ìwọ olólùfẹ́ tèmi yẹn ìwọ tó fẹ́ àlàáfíà tèmi yẹn ogun ò ní gbé ọmọ ogun ò ní gbé mi mi ogun ò ní gbé wa mi ọmọ wa ò ní dín a ó máa lé ni I pray for all our leaders. They shall fear the Lord. Lord, continue to create your fear into their heart, and they shall love their citizens. They shall do right. The Lord, shall continue to use them mightily. So shall it be. Ati èmi náà tẹ máa ń lò, bàbá má pa mí tì, bí aṣọ tó gbó, bàbá má sọ mẹ́nu, bàbá dì mí mú, dọ́pin o, bàbá dì mí mú, dì mí mú mi ò kì í ṣe ìránṣẹ́, èyí tó máa sìn ọ́ tí ò tún ní tọmọ rẹ̀ ò ní wúlò. Ọlọ́run jọ gbà o, lọ́wọ́ agbára ẹ̀mí burúkú, lọ́wọ́ àwọn ẹ̀mí èṣù tí wọ́n fi ń o tó máa ń fi ọmọ bá àwọn ènìyàn jà ẹni bá lóun jù mí lọ tó bá fọmọ mi lóun fẹ́ fi sọ́ di ìṣòro fún mi kò ní ṣeé ṣe fún ọ o mo ti fi ọmọ mi dájọ́ sọ́wọ́ ọlọ́run mo fi dájọ́ sọ́wọ́ kristi gẹ́gẹ́ bí a ti fi samuel ta fi dájọ́ sọ́wọ́ ọlọ́run àlàyé láti ṣe fún olúwa mo fi àwọn ọmọ mi sọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni o ibi kan ò ní ṣe wọ́n bẹ́ẹ̀ ni o wọn ò sì ní sin èṣù bẹ́ẹ̀ ni o àwọn ọmọ tèmi ò ní dàbí ọmọ wòlíì èlì bẹ́ẹ̀ ni o wọ́n gbóhùn ọlọ́run bẹ́ẹ̀ ni o wọ́n ṣiṣẹ́ fún ọlọ́run bẹ́ẹ̀ ni o wọ́n gbóhùn ọlọ́run bẹ́ẹ̀ ni o wọ́n ṣiṣẹ́ fún ọlọ́run bẹ́ẹ̀ ni o wọ́n wúlò fún ara wọn bẹ́ẹ̀ ni wọ́n wúlò fún orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni wọ́n sì wúlò fún èmi náà bẹ́ẹ̀ ló máa rí jésù agbára wa ìwọ tó ṣàmì wọn ò ní fọmọ pa ọjà ọmọ ẹ ò ní ya wèrè ọmọ ẹ ò ní rìn lọ ọmọ rẹ ò ní dín ìwọ tó ti dín lọmọ tẹ́lẹ̀ tó sì ti ronú kọdà bóyá nítorí ẹ̀ṣẹ̀ kan àbí nítorí ègún kan àbí nítorí ogun kan lónìí o ọlọ́run bá ètò ogun náà láti sí lọ ó ní máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ jésù olúwa wa àmín. ẹ káàbọ̀ síbí <clears throat> thank you jesus christ <laughs> oró mú mi yà oró mú mi ẹjọ́ nítorí Ọlọ́run. I'm coming first. Let me on the AC, baby. screen, so Let me on the AC. <clears throat> kó tó ṣiṣẹ́ jẹ́ kí n ṣílẹ̀kùn it's welcome to on board oh thank you Tolu Tolu Ọlá Ahmad Ahmad welcome that name is uh, Ahmad is a eh, Muslim name but God is one it's not you okay so you are welcome to this platform so ẹ̀yin tí ẹ ń wò yẹn tí ẹ kò ṣàmìyàn ẹjọ ṣe kò sí no problem ṣá you are too big here yeah? anyway you are welcome to this platform either you say amen or you don't say amen torí àwọn èèyàn kan sọ pé mo ti preach ẹ̀rí náà it's not a prayer that you say amen and you don't believe anytime we are praying if you don't believe in the prayer you don't need to ó ti yé bẹ́ẹ̀ you don't need to say amen but tó bá ti jẹ́ pé Eh, bó ṣe ń wo mi yẹn náà torí ẹlòmíì máa ń fojú burúkú ojú nínú máa fi ń wo ẹlòmíì pa ó gbàdúrà kan mo fẹ́ fún yín ní prayer kan ẹnikẹ́ni tó máa ń wò mí pẹ̀lú ojú ìkà tó máa tún fi inú ìkà ro tèmi ojú inú ẹ àti ojú ìta ìlàjú fọ̀sọ̀nù inú ìkà tó fi ń ro tèmi fún ibi nì ó la jẹ́ kí nínú kó run pa ẹni fojú ìkà wò mí ẹni fẹnu ìkà sọ tèmi ó la jẹ́ kẹnu ẹ kan dànù ẹni fojú kà wo èmi àtọmọ mi ó lájẹ́ kó ju inú àtọjú ìta ẹ̀kọ́ fọ́ sọnù ẹni fojú ibi wò mẹ́ <laughs> àwọn afojú wo nípa olúwa bá mi fọmọ lójú ẹ̀mí àtọjú ara ẹni fojú ìkà wo èmi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi ó lọ fọ́ ẹ̀dá bẹ́ẹ̀ lójú sọnù bẹ́ẹ̀ lórí kò ní padà ẹ wo ẹ ṣe ìyá ìyá dín àdíjà àwọn muslim ló tún wá síbí. Si ó ní amen in Jesus name God bless you for saying that Don TJ Bọ́lá tell àbí mi that down. mo fẹ́ wo glass tó ń bòde lè dì mí dákun. àwọn èèyàn tó bá ti rí mi each time wọ́n máa sáré lọ wo website wọn ọ̀dẹ̀ ọ̀dà àwọn monitoring power wọn jealousy bitch yes jealousy bitch ó ti yé so ok ó ti ń kò ní ó ti ń tutù díẹ̀díẹ̀ mo máa tètè ṣe tán gan mi mi fẹ́ jókòó síwájú ac direct thank you thank you ìyá dìnyín àdíjà thank you so much. Mm-hmm. So ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí mi ilé ṣe máa ṣe máa júwe Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ um, right now in Canada I live in Quebec Montreal Quebec Canada so lónìí a máa ṣe kíákíá kí a tó máa lọ. We've put God first all right we do need to talk about èmi fẹ́ sọ nípa mo fẹ́ we can talk about holiness and the, eh, the sin okay. You see, people do tell, we do encourage ourselves that there's nobody that is perfect, only God. Okay? But according to some verses in the Bible, he said, Be ye perfect, according to the book of Matthew, chapter 5, verse 48. He said, Ye be, I mean, you there, therefore must be perfect as your heavenly father is perfect. You understand me? You believe in somebody, okay? Like, when you believe something, You understand me? That thing you believe, what they call believe, to do what that, person is doing. Okay? The mentor, the person that you mentor, or that you want to be, that you believe in, you believe in somebody, means you are simply want to behave, you want to copy, you want to do whatever that person doing. You understand me? All right? Hmm. So, Our Heavenly Father is perfect. Therefore, we need to be what? To be perfect. If you believe in perfect God, you try your best to be perfect. You understand me? Ha. You don't let the flesh control whatever, everything about you. You don't allow flesh to ruin you. You don't allow flesh to take over of your spirit. Your spirit must be powerful than your flesh. If your flesh is more powerful than your spirit, then you are in trouble. Anytime, any day, you can fall into trouble. And whatever flesh, whatever flesh costs you, okay, most of it at times can cause you a lot of trouble. But at the same time, don't forget, let's go, we're going to the, we are going to study, just talk about the word of God. You understand me? So be perfect. It's more, it's must. Okay, Matthew chapter 5 verse 40, 48. Yeah. Be perfect because your heavenly father is perfect. Okay. Believe if you believe in perfect God. I notice these days, people will tell you, they just confess by their mouth that, oh, I believe in perfect, I mean this person. And what that person is doing, that they are not doing it. They're doing different things. You understand me? Like somebody say, oh, I believe in Canada. Oh, and a lot of law in Canada, they don't want to follow it, okay? A lot of things in Canada, they want to jump the law, they want to do many things on their on their with their brain, crook brain, and they still they are still telling you that they believe in that country or they believe in that person. So when you believe in somebody, then you want to copy the person. Okay, so definitely know who you believe, all right, and know who you copy, okay, and know who you serve, okay. So when you serve somebody, a God that also use people, if you believe in people also, um, that use people for ritual. And that's why you see a lot of ritualists are many. When you believe in somebody that use people for ritual, I tell you, after some time, you too, you'll be a ritualist. You'll be doing exactly what that person is doing. Okay, so know what you are believing and know who you serve. All right? Know your God. Okay? Know who you follow. Okay? Know them because anointing flow from head to toe. All right? Or in, another one apart from you learning Apart from you learning from that person, there's another automatic anointing that fall from people from somewhere, the people you adore to your head. All right, especially when you have eye contact, you have close to close. Every time you check each other, you live, you see the person face to face. There's anointing that always flow. All right, so be careful. All right, uh-huh. But Heavenly Father, for concerning those who believe in Heavenly Father I pray for you that the Heavenly Father is perfect. It will give us the spirit of perfection. It will help us to be perfect in the mighty name of Jesus Christ. You know how you can be perfect? You are not going to do as people of this world are doing like. People, you know, you a lot of people, they will tell you, so you, you just a fool. Okay? No, you are not a fool because you cannot do the way they are doing things. You cannot rush the way they are rushing. You cannot crook the way they are crooking. You are, you are not living, you cannot live your life because again, our body is a temple of God. We cannot use it the way other people are using it. I'm coming. Okay, let me read this place for you. I'm coming. I'm going to read many verses for you today. Yes, according to the book of Romans chapter 12 verse 2. Okay, you can read if you have it, your Bible with you. Only do not be confounded confirmed dead, I mean, confirmed into this world. But the transform, be transformed, be transformed by the renewal of your mind. That by testifying you may discern what is the you may discern what is the will of God. You know, when you are perfect, when you are when you are with the spirits of God, when you are filled with the spirit of God, you understand me? When you don't follow things most of the time by the direction of people, you know, mainly when you follow things of God, you know, you can design. You understand me? That's why it's good for you to believe in God. It's good for you to serve Him. He's the one that can give you direction. And you know what? Let me tell you one secret today. A lot of Christian, a lot of child of God, rich child of God, people who serve the Lord with all their mind. The, Lord saved them from many calamity. A lot of people believe that they are powerful, like they are like maybe they are using their muscle. No, it's because the, the word of God is just like a light guiding them. They God, they accept God that I mean, you know, purity like that. It gives them discernment. You understand me? You understand what I mean? So That made them so much powerful because they serve the powerful God, because they submit everything to him. So he directed them, he guided their step. You understand? So, no, once again, know you who you accepted into your life. Okay? Ẹni tí ò bá lè gbà ẹ́, ẹni tí ò lè gbà ẹ́, kò fi ọ̀rọ̀ lọ. Ẹni tí ò bá lè gbà ẹ́, kò yẹ fi ẹ̀yìn tì. Ẹni tí ò bá lè gbà ẹ́, kò yẹ kó o ṣe kíni, kò yẹ kó o Okay? Because what you say, what you believe, all right? Know that who you believe actually got to do with your life. All right? So, according to that book of Romans, chapter 12, verse 2, do not be, you know, you see, of this world, of this world, there's a lot of people in the world are ready to, to derail you, to mislead you, to redirect you, to confuse you, you know, you know, to to com you know, to confuse you. You know, you are on the right at times. That's it. You got to be careful. That's why you need to be filled with the Spirit of God. All right. A lot of people who have been saved, it's not because they are saved because they are mighty. No, they are saved because they have a mighty God that is in them. They believe and they submit to the mighty God. You understand me? A lot of people who are saved that you look at them today. You say, this one, when they talk to God, he answer. It's not him or her. It's the person that is submit to. The person in him. Let's go to Titus, chapter 3, verse 5. He said he saved us not because of our work to him by us in righteousness, but according to his own mercy You understand me? That is the mercy that according to his own power, according to his own will, according to his own good, according to his own plan. You understand me? And he said, the God thought he had concerning us of good. So the moment you have you believe you submit totally to that to him then he guide you a lot of people be thinking that maybe she ló ní nǹkan you understand me so when you see the people who submit to God totally that God have been saving God have been protecting God has so much show love show God has so much you know a lot of people look at them even some people go to them they say ẹjọ sá ẹ fún wa ní àṣírí nǹkan tí Ọlọ́run fi ṣe you know a máa ní Ọlọ́run ní wọn máa ní ẹlòmíín máa jáde mẹ awọ ṣe ni kò fẹ́ fún wa lágbára i'm telling you what i'm telling you today is a secret Submit to God only. Don't submit to the people that will be killing your children when it is time. Don't submit to the people that will be destroying your life when it is time. Don't submit the people that will be telling you nǹkan tó dáa jù nínú nǹkan go and bring it and then we destroy we chop it chop it chop it okay and they will not understand me don't be foolish okay give to God alone all right he give you peace all right he give you peace of mind ayé òní máa já wọn òní máa kọ̀ọ̀kọ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn a lot of people who give their life to their life to small kini small small god you know àyà wọn báyìí torí tó bá ti lọ fẹ̀jẹ̀ èèyàn ṣe tuntun tó bá ti kanlẹ̀ kù pàápàá àyẹ̀ máa máa jáde pa ẹjọ́ ìkan má bàa bẹ̀wò tó ti yé a lot of people have done a lot of things tó bá ti kọlẹ̀ fún báyìí tó ti yé bẹ́ẹ̀ tó yẹ pé nǹkan mìíràn gbàgbọ́ ah, àbí tó yẹ pé wọ́n dá kinní kan fún pé o lè jà ní kú ọ lọ máa jà ń tiẹ̀ a máa di pé ayé a máa ṣe kinní a máa dá pàpàpàpà so o má máa ṣe nǹkan tó máa jẹ́ káyé ẹ̀ máa já ọlọ́run nìkan ni ó máa ń fọkàn ènìyàn balẹ̀ ó yá fọkàn balẹ̀ nínú olúwa ok our righteousness àti gbogbo nǹkan tí o máa rí àwọn ẹlòmíràn máa ń ṣe yẹn àwọn tó gbà kì í ṣe mi ò sọ fún ṣe mọ̀ pé mo sọ àwọn kan wà nínú ayé sídẹ̀ máa rí pé ah eléyìí dẹ̀ wà bless o eléyìí dẹ̀ lówó go. o owó is good o but you money that they use that they force to come that you force that you get in wrong way it can actually lead you into trouble it can cause you into wahala so money is good but don't stress tó bá ti ṣiṣẹ́ tó dẹ̀ ní o ti understand bẹ́yẹn don't go and be looking for corner corner how to get it you know aha you understand me aha and don't be wicked though, because every wicked man God will pay back to everybody according to whatever they have done okay. mo o. Mm-mm. <clears throat> I am coming, please. Mo, I'm looking for one verse, okay? Just hold on for me. Now, so I'm telling you that, listen, as I was telling you now pé when people sin listen okay listen for those of you good news for me and those people who have been going through a lot of trouble they they will tell you ah ẹ̀ṣẹ̀ lé bàbá ẹ ni ẹ̀ṣẹ̀ lé ìyá ẹ okay and you have been in Christ you have been in God you have been believing in God so much long time and you try to live your life righteously you know I'm telling you today, let's go to the book of Ezekiel. The saw, I mean, sorry, the Ezekiel chapter 18, verse 20. The soul who sin shall die. Okay? There are a lot of people are also living. They are living now, but their soul is condemned. Their soul is what? Is dead despite their life. Okay? Such souls, a lot of things, atrocity, are in their hands and it has caused trouble for their soul. Because before your your soul also get into trouble. Your soul cause your hands or your leg or to your body to do some things at times. And that's why you have to submit that soul to God. Our body is the temple of God. That's why we have to submit that soul to God. So let's read it. It said, the soul who sin shall die. The son shall not, the son shall not suffer for the iniquities of their father again. All right? The son, so know what you are doing now. I see, like as, as a child of God, like me, I don't have it. There's no right for any demon, for anybody to ask me for the sin of my father or mother. Okay? Even my son or my daughter, there's nobody, there's no right for any demonic power to ask them láti béèrè ẹ̀ṣẹ̀ bàbá àtìyá wọn òun náà rèé Ezekiel chapter eighteen verse twenty the soul of the sin shall die A who sin the soul of who sin shall die okay àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn máa rí pé àyà wọn máa máa já mi they have to be running helter skater because their soul is condemned they have done evil okay now let's continue their son shall not suffer the sin i mean suffer for the iniquities of the father father nor the father suffer for the sin for the iniquities of the son the righteous the righteousness of the righteous shall be upon the upon themselves and the wickedness of the wicked shall be upon the, themselves you understand me like now do you understand like ẹni tó bá ti ṣe burúkú iná máa ma sọ pé àwọn kan wà mẹ́bi mo máa ń gbọ́ dáadáa mọ́ ẹ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ ló máa ń jẹ ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ ní ó ṣe kìíní kan kìíní ó ti yé bẹ́yẹn tó bá ti wà nínú do you know the people they are talking to here do you know àwọn tó ń bá sọ̀rọ̀ àwọn tó gbà fún Ọlọ́run you understand me àwọn tó rí bóyá orí bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ àbí ẹnìkan tó bá ń ṣe burúkú tó sọ fún tí ò dẹ̀ gbọ́ you just be your lane okay you have said your own okay so the sin of that person cannot come to you either and eh, you know you understand me so those people tó ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ because the soul of the sinner shall die even when they are alive àwọn soul wo ló wà tó ti kú nígbà tó wà láyé àwọn wo ni soul wọn ti kú nígbà tó wà láyé let me tell you a lot of people are living under panic now as we are talking they are living under panic because iṣẹ́ owó wọn their soul is under panic. their soul spirit soul and body is under panic because they have done evil the evil they are doing whatever to not for the secret not to be exposed, for the sin not to be open. So they are panicking. You understand me? The soul of the sinner shall do what? Perish and die. Even when they are living. They can only, èèyàn lè wọ agbádá ságo ara yìí. Èèyàn lè wọ léèsì. Àti tayé sin àti tayé àtijọ́. Èèyàn lè wọ dàmásì. Èèyàn kódà ó lè fi lu góòlù sára. Ṣó ti yé àwọn gbogbo nǹkan tó bá jà ní olè tó bá jí Wọ́n lè fi dress kán ṣe but kí sóò wọn àti bọ́dì kó má ṣe kíni kó ti wà condemn. I don't know your situation right now but I'm telling you today God onú Jésù nìkan nìkan inú Ọlọ́run nìkan okay because some people who don't actually I don't mean they say Jesus me, but I want ò gbàgbọ́ tó jẹ́ pé ọlọ́run nìkan náà gbà wọn máa sọ pé okay o wọn gba kíní kan gbọ́ because of confusion I don't want to crack your brain, too much I'm just telling you pé nínú ọlọ́run nìkan ni àlàáfíà wà okay gbogbo nǹkan tí jésù náà sọ fún wa náà ni pé nínú ọlọ́run nìkan ni àlàáfíà wà ok má wàá fi àfìyà káàkiri tó bá ti wà nínú tó bá ti wá fi àfìyà you understand me ọkàn ẹ ò ní balẹ̀ ok <laughs> tó bá ti gbọ́ their mind no go touch ground the enemy of my life the troubler of my soul of my body of my life of my children their soul their spirit no go touch ground kì í ṣe mi mo sọ ó ti yé bẹ́ẹ̀ bíbélì gan sọ bẹ́ẹ̀ ó their spirit their soul spirit will die Ambo. So when you see a lot of people in God, a lot of people who confess God, who show to you, you see, they take things even tó bá tiẹ̀ ní gbogbo agbára tó bá ní gbogbo ọlá tó bá ní gbogbo they take life so so simple they take life so so they so humble you understand me they are so so humble you understand me that is according to Galatians according to the book of Galatians chapter five verse twenty-four oh na mo and those who belongs to Christ Jesus have crucified the flesh with the, you know they crucify the flesh that at times you just like to do things of the spirit not of of flesh you understand me because the flesh will tell you now you know oh ní cream now anyhow tó bá wo kó ti get ẹ ah, gbogbo àwọn ẹgbẹ́ ẹ ò mọ nǹkan tó it will tell you many. It will tell you many things, but you know, the flesh will just tell you, flesh, don't worry. Let the spirit to work. You too, you are doing your own. You know what? Don't worry. You are useful. The body also carry the soul. The soul also lift the body. I'll take care of you. But you know what? Because the body, we are not moved by the flesh. We move by the Spirit of God. You understand? We move by the word, by the Spirit of God. Second Corinthians, no. Hold on. First Corinthians, chapter three, verse sixteen. He said, do, do you know now that you are God's temple and that God's spirit dwells in you? You are God what? God temple. Eh? <laughs> tó bá sọ pé tí má kọrin gbà mí àwọn èèyàn máa rò wọ́n fi ń ṣe wọ́n fi ń ṣàkọni wọ́n máa gbọ́. I got the power of God in me. I got the power of God in me. I got the spirit of the Son of God. I got the power of God in me. The spirit and when you got the power of God in you, it will not tell you go there and steal. It will not tell you go there and fornicate. He will not tell you go there and destroy somebody's life. He will not tell you go there and do kinikan kinikan that is not of God. Okay? God forbid Ọlọ́run ní jẹ́ you yí lórí o. People some people àwọn ẹlòmíì tí wọ́n bá ti ní tó bá yí lórí wọ́n máa ń ṣe yàmàyàmà you understand. You are the your body is the temple of God. You understand me? You must be a good example. You must what? You must be you understand it's not by you pray oh, but you when you pray when you say something what good buy a wọ́n gbọ́dọ̀ bá ẹ Oh, ní Oh, good. ò ń gbọ́ o gbọ́dọ̀ jẹ́ ọ̀dájú kokoko apanilẹ́kúnjayé ó ti yé Oh, good. o gbọ́dọ̀ jẹ́ mèdùnbú o gbọ́ o gbọ́dọ̀ jẹ́ apààyàn all right because you got the power of God because the spirit that is living in you ẹ̀mí tá a máa ń sọ nínú ènìyàn yẹn ẹ́. Eh? ẹ̀mí ọlọ́run àti ẹ̀mí èṣù ni àwọn ènìyàn máa ń lò méjì ni ìdà kó jẹ́ ẹ̀mí ọlọ́run ló ń gbénú rẹ̀ tó lágbára gan àbí kó jẹ́ ẹ̀mí èṣù ẹ̀mí èṣù ò sì lè bẹ́ẹ̀mí èṣù jà ó ti yé bẹ́yẹn tó bá rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ò bá comply pẹ̀lú ẹ̀ tó dẹ̀ rí wọn wọ́n máa sọ pé àwọn ẹlòmíì máa sọ pé you see no people many people are not comply with ourselves they don't even like her many people carry evil spirit I carry different spirit that is of God spirit of God pure one okay <laughs> that spirit condemn evil okay so today ibi tá a máa fi lọ gbàdúrà a máa fi àìsáyá i mean no jẹ́ ká lo káká lo eh, psalm one fifty psalm fifty one okay a máa tún lọ gbàdúrà ti balẹ̀ nǹkan a máa lọ psalm fifty one verse ten Only creating me a clean heart àwọn àti tó bá ti gbé fáírọ́ọ̀sì àti burúkú ọlọ́run bá mi ti jade gbogbo ẹlòmíì báyìí á fẹ́ ṣe dáadáa ní wo at times I feel like doing good but I don't know what happen I don't know ah jimoh jimoh jimoh process irú àwọn èèyàn ẹ̀dá bẹ́ẹ̀ tọmọ bá ń sọ bẹ́ẹ̀ fún àbí tó kọ àbí tíyàwó ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ you need to pray and chase out the demon like you do deliverance for the person ó yá spirit of demon ó yá ẹ̀mí tó máa mú kó ṣìṣe ní kinní kan ó yá jáde kúrò you got to pray okay because ẹ̀mí tó bá mú kéèyàn máa ṣìṣe náà ó máa ń fẹ́ jẹ́ kó ń fi àjẹyàn ni ó ti rí wàá sọ fún lọ create in me a clear heart heart of perfection i want to walk before you and be blameless i mean i be blameless you are a god of perfection you are god of you are perfect you are a perfect god father make me perfect i want to perfect father make me perfect lord god oh lord please Make me perfect. Let my daughter, let my son be perfect in the name of Jesus Christ. When you give me husband, let my husband be perfect. Ah, daddy, Let us be perfect. The spirit of perfection. Oh Lord, release it upon us in the name of the Father, the Son, and the Holy Spirit. Gbogbo ẹ̀mí skọ̀rọ̀skọ̀rọ̀, gbogbo ẹ̀mí játijàti, gbogbo ẹ̀mí ògbólógbò ẹ̀mí èṣù. Olúwa ti jáde kó lára èmi àtàwọn ọmọ mi, kù ti jáde kó lára ilé mi, ti jáde kó lára àwọn olólùfẹ́ mi, ti jáde kúrò ní orúkọ Jésù ògbólógbò. Ògbólógbò tó bá gbọ́ ògbólógbò tó máa àwọn tó ń jó ògbólógbò. ni ògbólógbò. Ògbólógbò èṣù. <laughs> Ṣùgbọ́n mo ní a ní Ọlọ́run tó gbó tó gbó gbogbo ayé lọ ọlọ́run tó ṣe kíni tó gbójú gbogbo ayé lọ mo ní wẹ́ẹ̀ oh god a ní ọlọ́run tó ṣe kíni a ní ọlọ́run tó gbójú gbogbo ayé lọ you know a ní ọlọ́run tó gbójú gbogbo ayé lọ you see pé mo wò ó ṣe. Mm-hmm. fún ẹ̀yin tí ẹ kò gbọ́ nǹkan tí mo ń sọ because mo mọ àwọn yorùbá tó wà lórí láì mi olúwa fi ọkàn tuntun sínú mi jẹ́ nǹkan ní èdè yorùbá west yorùbá báyìí mọ́ bible yorùbá náà. a lot of ẹ̀rù àlùbẹ́lẹ̀ oríṣiríṣi ah Canada ní ìwé ọlọ́run ẹni bá ń ṣèwé lílu máa tà to go with me? the whole full uh, verse mo máa kọ́kọ́ kà bọ̀ verse ten yẹn máa kọ́kọ́ kà fún wa ń sìn mo fẹ́ kà ní Yorùbá verse ten ó ní dá àyà tuntun sínú mi Ọlọ́run kí o sì tú ọkàn dúdú ó ṣinṣin sínú mi the heart that is steadfast ọkàn tó ń continue ọkàn tí ò kì í takú ó ti yẹ yín mẹ́rin lójijì tí àdúrà tó dára ni o tó bá tọ́lọ́run bá create ọkàn tí ò kì í takú ò ní déédéé ṣánkú dí nínú fásì yìí ẹ̀mí gígùn wà nínú fásì ẹyọ kan ṣoṣo yìí ó ní tuntun sínú mi ọlọ́run kí o sì tú ọkàn dúdúró ṣinṣin ṣe sínú mi ọkàn tó dúró ṣinṣin tó bá rí ẹ́ńjìn tó stand by tó dúró kòkò kí n takú lójijì ti yé olúwa gbé sínú mi ti jáde gbogbo ọkàn burúkú gbogbo ẹ̀mí burúkú oko wa gbìn sínú mi ọkàn ìṣedédé tí òkín dédé takú lójijì tó máa dédé takú tó máa dédé gbọ́ pé ṣókú tó máa dédé gbọ́ pé takú kò lè lọ mọ́ ẹ̀mí ẹ̀ ò ní takú lójijì ẹ̀mí ọmọ mi ò ní takú lójijì mi ò ní takú lójijì ti yé so is a very powerful prayer point mi ò mojú tí wọ́n máa ti fi ń wò á ti gbàdúrà lórí ẹ̀ lórí many times but ó ní dáàyà tuntun sínú mi ọlọ́run kí o sì tú ọkàn dúró ṣinṣin ṣe sínú mi ẹ̀mí tó ń ṣe pé ó ṣe é rí ó ń ṣe é rí láìlé lórí that's the spirit of God wọ́n ẹni ẹ̀mí ọlọ́run bá dàpọ̀ mọ́ ẹ̀mí rẹ ikú òjijì ò lè gbé ẹ pa kò lè short you cannot short your life your life cannot be shorting by demon okay olúwa dá àyà tuntun sínú mi bóyá àyà ẹ o tiẹ̀ máa ń gbọ́ àyà pàpàpàpàpàpà àyà máa dún bí salẹ́sà tó fi ń lo ògì mi fi yọ ẹ àyà máa já o ti ní hypertension o ní oríṣiríṣi kó má gbọ́ pé nǹkan dúkẹ́rẹ́ àyà ti já ó ti yé bẹ́ẹ̀ yẹn ọlọ́run lè dá àyà tuntun sínú ẹ̀ tòótọ́ ni mí ní kó má lo oògùn ẹ tó bá ti lápá tẹ́ńṣọ̀ bọ̀ tó lè dá àyà tuntun sínú ẹ̀ tí ọlọ́run ò lè ṣe kò tíì sí ó ti yé fún ẹ tó bá gbàgbọ́ tó bá dẹ̀ sí to the some level God is powerful I tell you God is powerful dáyà tuntun sinu mi olorun kò sì tó ọkàn dúró mi ese ẹsẹ̀ ni ma se ṣe ṣàmìtì kwuo n'iwaju rẹ ma se gba ìmímọ́ rẹ lọ́wọ́ mẹ má ṣàmìtì kúrò níwájú rẹ don't chase me away don't reject me every day mo ma gba olúwa má mi dànù ma kọ̀ mí sílẹ̀ má kọ̀ mí sílẹ̀ ọlọ́run mi kọ̀ tó mi kọ̀ ẹ mi má kọ̀ mí má kọ̀ mọ́ mi má kọ̀ ilé mi má kọ̀ ọkọ mi má kọ̀ mí in fact àwọn ọkùnrin gan máa ń ṣe ìlérí fún obìnrin tó bá fẹ́ràn ìyàwó wọn ọkùnrin obìnrin náà máa ṣe ìlérí fún ọkọ ẹ̀ tó bá fẹ́ràn ọkọ ẹ̀ pé má kọ̀ mí o má kọ̀ mí o lólùfẹ́ má kọ̀ mí understand talk less of ọlọ́run we can tell God má kọ̀ mí sílẹ̀ because àwọn tó ti rí ẹ̀kọ́ rí tó mọ̀ pé àwọn èèyàn máa kọ̀yàn tí èèyàn bá kọ̀ ẹ̀ tọ́lọ́run bá kọ̀ ẹ̀ ló bá tán fún ẹ mo dúpẹ́ pọ́lọ́run ò kọ̀ mí ah tó bá jẹ́ ah ọlọ́run má kọ̀ mí èmi ẹ̀yin tẹ́ bá ti rí ẹ̀kọ́ nínú ayé rí you must not afford to <laughs> to be cool, to be rejected by God ọlọ́run má kọ̀ mí o lójoojúmọ́ ọlọ́run elédùnmarè ń gbọ́ táwọn èèyàn bá ń ṣe wọ́nranwọ̀nran báyìí bá kọ ọlọ́run jọ má má kọ̀ mí má má jẹ́ ń ṣe tó má jẹ́ kó kọ̀ mí o I have to do something olúwa dáàdì mi jọ o I know ẹ̀hẹ́ eh, eh, dádì mi jọ o dádì mi jọ o Baba mi bàbá láì ní bàbá olùgbèjà ọmọ orúkọ bàbá tí ń gba láì lẹ́ni kọ̀ọ̀kan pàbí dàsọ bí rẹ lẹ́bí mi mà ní ẹ̀ bàbá mi mà ló jẹ́ ìwọ mà ló kún ìwọ mà lẹ́sẹ̀ ìwọ lọ́mọ lójú ìwọ mà lọ́wọ́ ìmọ̀ lọ́kàn mi ìwọ mà ní gbogbo ẹ̀ ìwọ mà lẹ́nu mi ti polo ìwọ mà ní gbogbo ẹ̀ ọlọ́run má kọ̀ mí sílẹ̀ má ṣàmì tì kúrò níwájú rẹ o má sì gba ìmọ̀ rẹ lọ́wọ́ mi ó ti yé ó dà pé képo má sí nínú jẹnẹrétọ̀ ni tí wọn bá ní jẹnẹrétọ̀ tó bá Kini àwọn kìnnìńláńlá yẹn kó máa sí dísù tó bá fi lò ló kọ́ máa wà ń bẹ́ẹ̀ ni akọrin bọ̀rọ̀gọ̀dọ̀ ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀ má gba ẹ̀mí mọ́ kó lọ́wọ́ mi ẹ̀mí mímọ́ òun ni tòun lá sọ fún yín pé tó bá ní ẹ̀mí mímọ́ òun ló máa ń gá èdè èèyàn yẹn wọ́n ní bó ṣe kù dé kékeré yẹn ṣẹlẹ̀ bá kó kúrò ní a kún bíbẹ̀ wá olúwa kí ni mo ṣe wà máa gbẹ́ pé a kọ lóríṣiríṣi orí ọpọ oríṣiríṣi olúwa ẹ̀ṣẹ̀ ìnáwó oríṣiríṣi a kò máa wò pé ah, olúwa ẹ̀ṣẹ̀ ìfọwọ́tẹ́lómi àtúmáwò àtúmáwò pé ah àbí mo lo má darí kan ní kékeré kí máa ṣe òun ọlọ́run mà ní ẹ̀mí mọ́ máa ń gbé ni kúrò níbi tí tíjà bàbá ti fẹ́ ṣẹlẹ̀ mẹ́ba á kàn gbé ẹni ó yá ẹgbẹ́ kírísì ẹgbẹ́ mímọ́ ẹgbẹ́ ọlọ́run á kàn gbé ẹni ó yá ọmọ dìde ọmọ dìde ah you understand me tó bá dẹ̀ yẹ pé ewu wà níta ni ó yá o fẹ́ lọ ó yá ọmọ you know as understand hmm. má gba ẹ̀mí mọ́ rẹ lọ́wọ́ mi o ṣó ti yé ó ní mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá bàbá mi àti ọlọ́run mi nínú ọlọ́run mo gbúdọ̀ máa yọ̀ you understand me máa yọ̀ mo gbúdọ̀ yọ̀ àwọn ẹlòmíì máa sọ pé nínú ayé wọn ti create impression kan pé tó bá darapọ̀ máwọn ayé nìkan ló lè tó darapọ̀ máwọn tó wà nínú ayé tó ń ṣe yàmàyàmà nìkan ló lè yọ̀ ẹ̀gbọ́n ní ẹyọ nínú olúwa ẹyọ bẹ́ẹ̀ ni ẹ̀yin tọkàn rẹ ṣe déédéé ìnáwó ó lè yọ̀ nínú rẹ mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Because if you're me, you know, I'll be independent in God. I'm independent. Not that until tí ẹnìkan bá sọ pé wọ́n ní pé nígbà tí ẹnìkan bá lọ bá ẹnìkan tí bá ṣe lọ sọ pé ẹjọ́ kí ni wọ́n wí ńbẹ̀ You ni wọ́n sọ ṣé lè bá mi wo kádàrá mi. Ó ti o you be ó ní mú ayọ̀ ìgbàdàrẹ́ padà tọ̀ mí wá kó sì fi ẹ̀mí òmìnira gbé mi ró. Wà á ní òmìnira you be able to stand by. You stand on your own. In dollar sọ tó bá fẹ́ kó o ṣe láti sọ fún wọ́n máa wò pé you don't consult the people you know you know bá mi bá mi mi mi níbèrè lọ́wọ́ pé bá mi wo kíní wá lọ́ bá mi wò wá wo àtẹ́wọ́ mi fún mi kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ ní kíni ó ní tẹ́ bá ti dáwọ́ mi lé ní rẹ̀ bóyá ó máa yọrí sí rere ọwọ́ mi rere ní bẹ́ẹ̀ ni gbogbo tó pé àgọ́ ara mi jẹ́ tẹ́ḿpìlì ọlọ́run ìyẹn bó ṣe jẹ́ lónìí ó ti yé bẹ́yẹn ẹ̀jẹ̀ àká ṣé ká òyìnbó fún yín hmm. àbí ká yorùbá yẹn lọ. ó nígbà náà ni èmi ó máa kọlù rẹ kọjá ní ọ̀nà rẹ àwọn ẹlẹ́ṣẹ̀ ló sì máa yí padà sí ọ bẹ́ẹ̀ ni ẹni tó bá máa dáṣọ fún yàn tọrọ ẹ̀ lámàwo <laughs> bẹ́ẹ̀ ni <laughs> kì í kàn ṣe pé takú sójijì kó kàn bẹ̀rẹ̀ kó kàn bẹ̀rẹ̀ some nonsense and popularity lójijì kó kàn ṣe kíni kó kàn takú sọ́nà ọlọ́run níjà kú sọ́nà bí èéfì ó ti yé bẹ́ẹ̀ yẹn you got to be careful alright be care be careful. gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ ṣùgbọ́n lónìí a ti gbàdúrà kò ń ṣe Psalm fifty one is a good one we have read a lot of psalms today we have read a lot of verses in the Bible as well and all this so they are also like a painkiller okay they're like painkiller the one ìkan wà bíi nínú wọn èyí tá a wò ló sì nǹkan ti dàbí painkiller àmì bíi multivitamin nǹkan ti dàbí painkiller tó ti yé bí wọ́n ṣe rí nìyẹn multivitamin supplement tó máa fi supplement lójoojúmọ́ ó ti yé láìsí eléyìí your spiritual immune system can be shut down ọlọ́run ò ní jẹ́ kí spiritual immune system wa kó shut down immune system wa physically and spiritually kò ní shut down lórúkọ jésù gbogbo immune system finance wa orílẹ̀-èdè wa kò ní shut down lórúkọ jésù ọlọ́run gbàkóso pray this prayer ọ̀rọ̀ tá a bá fi sọ̀rọ̀ tá a bá fi preach yìí you can use it actually for prayer o immune system mi ò ní shut down spiritual immune system mi financial immune system mi kò ní shut down mo ti ṣe kíni lónìí mo ti jẹ immune system mo ti lò ó mo ti lò ó bẹ́ẹ̀ ni immune system mo ti lo strength mi mo ti lo energy mi mo ti lo power mi bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ ọlọ́run rẹ mo ti lo ògo láti inú bíbélì ọ̀rọ̀ ọlọ́run wá mo ti lo gbogbo ẹ̀ I will be perfect the Lord will help me in the name of the Father the Son and the Holy Spirit yes mo ti jẹ́ o gbúdọ̀ jẹ́ lójoojúmọ́ àbí ìwọ ìwọ ò ní lo supplement yẹ o ò lo supplement o ò lo booster ó rẹ o ó ti yé bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ọlọ́run ló bústà ẹ ó ti yé ló ló ló ló ló ló ló ló for the bone ló for the heart ló for the eye ló for the brain eh? only the fear of God is beginning of wisdom when you fear the Lord you will have wisdom eh? your brain will be working níjọ́ kan lè <laughs> mo níjọ́ kan today gangan ló ti ẹ̀ ṣẹlẹ̀. <laughs> <laughs> ọmọ mi nígbà tí kó tó lọ sí school ó wá ní ó sọ kankan let me just keep it to myself <laughs> nǹkan méjì ló sọ <laughs> mo rẹ́rìn ni you know when I was wearing I wanted to wear this clothes you know okùn tó wà ní ibi middle yẹn ó wá hàn mí kan mo wá mo wá sọ pé mo ní please can you help me please nígbà tí mo wọṣẹ yẹn mo ní can you please help me to lose skin yẹn bó ṣe wá ń bọ̀ ó fi wear clothes sí ẹnu mo ní look at the way you do ẹnu yamayama kò ṣe kó dẹ̀ ṣe ẹnu yamayama o mo kò fẹ́ you know the way you normally boo àwọn èèyàn you know some people wọ́n ti fi èébú kankan fi ṣeré you know ó ní ó what mommy you are calling me and I will call me to help you to do something you calling me to help you and you are abusing me you are insulting me only Nigerians only you Nigerians are one <laughs> I smile I say oh but what about you you won't call only I'm in Nigeria but I'm different you understand me you know so God is faithful God is good. So use your booster every day. Use your word, your booster, use your energy. Wọ́n lè prescribe oògùn fún ẹ lọ́sípítù. Kàn ní pé o tó bá ti ń lògùn yìí o, ó máa wà okay o, o máa ṣe kíní kan o, kíní kan tó ṣe kó má máa ṣe kó wá sọ pé o fẹ́ kò nílò. Wọ́n ló mọ̀ o. Use your booster. Òun náà ni booster wa rèé lọ́sàn-án àti lóru, láàárọ̀ àti lálẹ́. Ó ti yé bẹ́ẹ̀. It is well with us o. Ọlọ́run bàbá mo àti ẹ̀mí mọ́ ẹ ṣé lónìí. Olùgbàlà oore ọ̀fẹ́ tí ẹ fún wa lójoojúmọ́ okun àti agbára tẹ fún wa olúwa jẹ́ kẹ́ lè máa lò lójoojúmọ́ àṣẹ tẹ fún ọlọ́wà jẹ́ ká lè máa lò lójoojúmọ́ booster tí ó máa boost egungun wa spiritually tó máa boost ọkàn wa tó máa boost agbárí wa lójoojúmọ́ tó máa boost gbogbo nǹkan ní wa lójoojúmọ́ olùwà tẹ fún wa máa lò ètò ẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ni olùwà jẹ́ ká lè máa lò káàkàn bèrè náà ni ó fi fún wa ọlọ́run gbàkóso ayé wa gbogbo ètò àti gbọ́ lónìí má jẹ́ kó takò wá ní ayé àti ní ìkẹyìn ọlọ́run ṣàánú fún wa ọ̀rọ̀ rẹ jẹ́ kó wúlò fún wa yóò máa ṣẹ́nu ayé wa má gbàgbára kúrò lọ́wọ́ wa má kọ̀ wá sílẹ̀ ràn wá lọ́wọ́ ẹlẹ́dàá ràn wá lọ́wọ́ àṣẹ̀dá àwa àtọmọ àti ilé wa torílẹ̀-èdè wa túbẹ̀ ṣe o gbàkóso bẹ́ẹ̀ gangan lórí kò ní í padà I worship you Lord because you are God in Jesus powerful name I pray amen àti kò ní abala ti àdúrà gbígbà nísìnyí àti preaching lẹ jẹ́ ká sáré bọ́ sí àgbàlá mo fẹ́ fi òkú kọ́ pẹyẹ mẹ́ẹ̀ẹ́dógún mo fẹ́ ká bọ́ sí àgbàlá eléyìí abala news níbi tá a bá ti ń sọ news yẹn bọ̀ ká tó sọ news yẹn a sọ nǹkan tó ń ṣẹlẹ̀ yàtọ̀ pé news mo pè àti good news ní eléyìí ehm, àwọn Facebook wọ́n send letter sí mi mo wá tẹ̀ mo ti gbàgbé tí n bá ṣe tán sí i will make sure I try to call maybe the àwọn eh, àwọn task ni. so bàbá mo ṣe lè file ẹ̀ lọ́dún àbí ọdún tó ń bọ̀ bí ó dẹ̀ ti late mo ti gbàgbé ó ti tó bí èní ó máa ti fẹ́ẹ̀ tó bí one week n sì bọ̀ mo ti gbàgbé I left it in outside but today I brought it up I said let me go and check it so uh, to file your uh, your tax this 2023 and uh, let me just show you you understand me for Facebook and for you to know that uh, ah King í parọ́ tí máa ní kí those of you on the media I don't know maybe you are doing that to yourself you understand me so uh, and I will need somebody to actually do this for me because I ó gba àwọn go go because the other one yẹn I feel it together with my daughter the other day so Kite she don't go Kite gan kí n tẹ̀ kí n parí because eh, mo sọ̀rọ̀ níjọ́ yẹn nípa tax mi you can see this is two thousand and twenty-three and èló ni wọ́n kọ síbẹ̀ yẹn náà two thousand and twenty-three kẹ́lẹ̀ mọ̀ eh, eh, I will, you ò kàn torí for information because of. Um, only foreign personal U.S. Uh, source income subjection to to ṣé U.S. máa fún mi lówó ni ẹ jẹ́ ń fàìlẹ̀ wọ́n lè fún mi lókè àbí báwo ni kìí ṣe èyí wa màá lọ gbé fún àwọn àkántàǹtì ṣá àdírẹ́sì lèmi gan tún wà ń bẹ̀ nínú everything about me o. So this is one. This one is um only from only from department. Oh, can you call one zero four two s Department of the Treasury International Review Service. Service ah, Okay. code twelve. code twelve. uh grants income okay wọ́n kọ sí ibà ground income eighteen dollar gbogbo nǹkan tí mo ṣe ni wọ́n kọ sí bí eighteen dollar ṣẹ̀rìndọ́ ò da bíbá eighteen dollar US dollar this one is eighteen dollar let me show you eighteen dollar you see eighteen dollar wọ́n dàbí èèyàn kúrò this two thousand and twenty-three okay all of them is two thousand and this one is two thousand and twenty-three ọdún tó ṣe lọ yẹ eighteen dollar eighteen dollar maybe it's a uh, grand income àbí gross income eighteen dollar that's for two thousand and twenty-three tó kọjá ẹ̀ twenty-four làwà yìí tó ìkọjá ẹ̀ two thousand and twenty-three this is it and this one is also two thousand and twenty-three okay two thousand and twenty-three oh hey two thousand and twenty-three okay mo okay okay okay okay okay this one is seventeen dollar seventy dollar this one is seventy dollar Nearly. i don't know maybe the one máa fún mi ni àbí mo máa but it's a seventy dollar i don't know i don't know this is also seventy dollar it's three three you see i think seventy dollar for this one it's also two thousand and twenty-three látọ̀tún tí mo ti ń blog lórí media yìí ṣé two thousand and twenty ẹ wo iye tí ẹ wo ẹ wo ok eléyìí máa pọ̀ díẹ̀ four hundred this one is four hundred co uh, yes and also two thousand and twenty tí ó ti tán so seventy plus three kìíní kan ó jẹ́ five hundred plus eighteen dollar ó jẹ́ five hundred and something ó dàbí pé wọ́n ní máa gbà ní àbí ó ti yẹ yín mẹ́rin so ẹ̀yin wo ok my sugar are you okay okay no problem mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ máa pè padà mẹ́ẹ̀ eh, máa wo I will I will call you back I don't want you ní ìfẹ́ kí nǹkan tí n bá bẹ̀rẹ̀ sọ pé mo wà lórí live chat. ẹ ṣó ti parí break ni no now ṣe bó di one. last kí ni nǹkan tó kù tó tó ní sìn. Okay, okay, darling. The Lord will help you. I'll, we'll talk later. No problem. Love you. Bye. Tó dear dé So, sorry. My daughter. So, I want to know maybe I can still find it. Maybe that's what they started. The account was recognized and because they didn't monetize for me for like a long time maybe owó ìgbéyà wọn fẹ́ fún mi padà I don't know I don't even know how to if anybody have done it before so gbàgbọ́n ṣe you see they send it to me now I want to do it you understand me it was sent by Facebook ṣá I think they are in Ottawa also We have to go to them. bẹ́ẹ̀ àbí. ehem. Let's go to news. Mm news. You want to Mm. ẹ̀yin tí ẹ mọ̀ lánàá bí mo sọ pé wọ́n flag page mi thank God I have another another what did they call it yeah, another admin that can actually use OS. else wọ́n ní mi lè ṣe bá má lè ṣe show for like how many months imagine imagine gbogbo ẹni tó ń ṣiṣẹ́ láti gbohùn lẹ́nu mi ọlọ́run á bá mi gbòòrò lẹ́nu wọn pátápátá bá mi silence wọn forever ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì láti gbóhùn lẹ́nu mi Almighty God wàá bá mi gba ohùn lẹ́nu wàá bá mi silence wọn forever I trust God I don't trust anybody. mo fẹ́ ka nǹkan kan fún yín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 together with my children. Oh, now, forever, forevermore. Amen. And I will rise and shine for my light has come. Say hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. hallelujah, Amen. Because the n bá ṣe tán sí mo lè grace mọ́. Don't forget our watch word is rise and shine. Your light has come. My light has come. Either the enemy like it or not, my light has come. Yes, I will rise and shine, for my light has come. I will rise and shine. for my light has come. I will rise and shine, I will rise and shine, for my light has come. I will rise and shine. mo fẹ́ wo nǹkan kan lórí Twitter jẹ́ nǹkan ní oní ẹnìkan kan mi ní sọ ibi tó ti kọ́ ń tọkọ sí ní Peter Obi fisite Àtìkú and Lambo Lamido mo ní Lambo Lamido Peter Obi is a very smart gbájúẹ̀ ìwé ìròyìn kan ìwé. Ìwé ẹnìkan ló kọ sórí twitter. Mm. Mm. ẹnìkan tún kọ náà ó ní ìṣèrí ó ní mr obi ìṣèrí deceiver why is it that he refused to upload picture of his political visit to Atiku and Lamido. Honestly, I pity eh, the follower. Ah, Twitter ni wọ́n kọ sí. Ó wà lórí Twitter bẹ́ẹ̀. Mo fẹ́ máa gbé news díẹ̀díẹ̀ lórí Twitter. Ẹ má bínú o. Hmm. Ó ìwà mi, ó ní breaking àti gbé eléyìí lórí EFCC ìjọ sí ọkọ̀ tó gbé síbẹ̀ náà ni. EFCC accuse Sirika, ṣebí Siri, Sirika and his brother or being involved in alleged, alleged 19.4 billion naira fraud. <laughs> Innovation Ministry. Innovation Ministry. Hmm. Ah. Eléyìí tún eléyìí eléyìí rí bákan. Mo ṣe eléyìí tẹ́lẹ̀ bọ̀ tẹ́jẹ́ tún kan. Ó ní fake EFCC listed another attempt to launder Saraki <laughs> London Saraki's image fair. ah wọ́n tún fẹ́ kó báwọn nìyẹn ah ẹ má ẹ rárá o ọ̀nkú <laughs> ó ga o àwọn wo ló ń bá ah <laughs> ó ga o ẹnu mà ní mo dẹ̀ máa ń láìkí wọn gan ẹnu wọn ṣe bọ̀ tí ń sìn kò yọ náà àti ẹ̀mí ṣe politics hmm. ẹgẹ́ ẹni tó kà fún yín fake EFCC listed another attempts to launder Saraki image fail. Thank God. Mm. Thank God though. Uh, Yemi Alade, only when making list of top female artists in Africa, they always forget about me Yemi Alade ah sorry o kí ló ṣe fún yín now why you do like that you better stop your fuckery why you forgetting her Yemi Alade orúkọ yẹn dẹ̀ fún ayẹyẹ Yẹmi orúkọ mọ́mí àwọn tó bá jẹ́ Yẹmi mọ́ ah yemi lórúkọ wọn jẹ́ yemi. Yẹmi ah wọ́n máa ń forget àwọn Yemi yemi Alade lọ́wọ́n ò ní fi forgetting story sọ́rọ̀ wa o ah eléyìí náà wà ń bẹ́ o if anyone. <laughs> if anyone prosper without paying tithes, I will drop my Bible. Hey? Founder of <laughs> Salvation Ministry, Pastor David Ibiyem. Oh, you know, when I drop Bible yín ọ̀pọ̀lọpọ̀. The richest man in the world, when hmm, you are san tithe. tithes, then go to tithe, ó mà prosper. I told the richest man in Canada, I don't think he pay tithe. The one in America don't pay tithe. The one in South Africa don't pay tithe dey prosper o but ẹ ṣe pé máa dọ́ọ̀pù bible yín ah the church is yours anyway. Hmm. ẹ má dọ́ọ̀pù bible yín o àwọn èèyàn a lot of people ìbẹ́ ìdí ìbá this morning <laughs> táwọn èèyàn bá mu olè jà dáadáa wọ́n máa àbí prosperity àbí kí ni wọ́n bí ìdẹ̀ lè sọ àbí it's not about money money money is um, it should tight you talking about money that's why mo sọ bẹ́ẹ̀ yẹn okay suggestion wọ́n ní um, ṣé wọ́n fẹ́ yọ àwọn mínísítà kan ni because I'm ń gbọ́ news rárá minister for youth dr Jamila wọ́n ní ṣe keep or sack wọ́n ní ṣe kan sack àbí kan yọ wọ́n ṣé kan yọ wọ́n ni àbí kan sack wọ́n àti mọ̀ ṣé wọ́n ti kówó jẹ ni tán bá ti kówó jẹ tán bá ti ilẹ̀ bá ti rí thesis tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa tán dẹ̀ ti ń kówó àbí tán fẹ́ máa fi ṣe personal things. you can sack them o kò sí kò kúkú ṣe oyè lé bàbá anybody. Hmm, wọ́n tún béèrè lẹ́nu minister for works David Usma Abi Usma keep on sack tán bá ti kówó jẹ àbí tán ṣe bíi pé wọn ò bá wà àtìfù àbí tí wọn ò ṣe tán bá sack kò sí tó fi ń ṣèyàn tá a mọ nǹkan tán ṣe ń sìn tí wọ́n bá ti ṣẹ̀ wọ́n lè sáàkì wọn. àmọ́ news yìí lájọ́ yìí náà ó tún wà ń bí lórí lórí twitter náà níbi tí ibi tí Peter Obi ti ṣe tó celebrate ọba kábíyèsí ọba bàbá wa Síkírù Àwùjalè ti Ìjẹ̀bú land kádépẹ́ lórí sáà o kẹ́túbọ̀ pé fún wa pẹ́pẹ́pẹ́pẹ́ o ó ní today i will like to felicitate uh, with ayé kiriko revealing nigeria and father figure or many other siki Siriku. wọ́n ṣe mistake ni wọ́n pe kábíyèsí ní Siriku, àwọn èèyàn dẹ̀ ń gbé káàkiri ní ìyá bá wọn gbé wọ́n ṣe mistake yẹ pọ̀ mọ́ iná ni wọ́n tó kọ tó kọ fújì wọ́n ṣe mistake. Eh, wọ́n ní minister for federal capital territory Nyesom Wike keep or sack nǹkan tèmi kàn rí ni pé wọ́n ti wọ́n ọdún kan náà ṣìlù wọ́n ti darúgbó gan wọ́n dẹ̀ wà stress pàtó mo rí picture wọn jọ sí ẹ jẹ́ kúkú jẹ́ kàn lọ sinmi <laughs> wọ́n ṣiṣẹ́ náà wọ́n dẹ̀ ṣe wọ́n fi wickedness náà sí àti gbogbo ẹ̀ wọ́n ṣiṣẹ́ náà pọ̀ tó bá ti. <laughs> wọ́n lọ tán lọ sinmi sí náà wọ́n ṣọ́ọ̀tì ẹ lè jẹ́ kó lọ sinmi o. oh my god ah àwọn náà wà bẹ́ẹ̀ minister of ovation i have. Uh, Festus Kiyamo ṣé kọ́ńsà kí àbúrò ẹ̀ látìgbà tó ti jẹ mínísítà yẹn àmọ́ bóyá wọ́n ṣiṣẹ́ àárí níwùsì kọ̀ọ̀kan nípa wọn náà akọ̀rin bọ́kọ̀ wáyẹ̀ tì wọ́n bá yẹ kí wọ́n ṣàkíyè wọ́n lo wọ́n lo like four years wọ́n ṣẹ̀ kúrò lórí kíní náà ni ní tẹ̀mí kan rí ni pé kí ló dé tí wọ́n jẹ́ kán sinmi díẹ̀ àti ìtẹ̀yìn bá lo four years àbí eight years kan tí máa jẹ́ kó sinmi kátẹ́gùn fẹ́ sí kó tó padà wá hmm. wọ́n ní sàkọ́ kán máa lò ó lọ náà bá ti kówó jẹ tí ò dẹ̀ sí sáyìn kówó jẹ mbẹ̀ ẹ fi wọ́n lẹ̀ iye torí okùn ẹ̀ dẹ̀ sì wà òkè ń tiẹ̀. Mhm. ó débi minister of solid mineral development ẹni inú mo lálàárí níjọ́ kan pé wọ́n ṣe sáìdì kan ọ̀nà méjì ni mo rí nílẹ̀ mo wá rí pé wọ́n ṣe ibì kan ó ń dán bí gold wọ́n á rí wọn fọwọ́ kan ibì kan ọlọ́run mo ti lálàárí wọn ìyẹn minister for Dele Alake our friendship our friends our minister mm. minister <laughs> minister of solid mineral development minister Dr. Dele Alake keep or sack. Ah, ìmọ̀ àwọn ilé wọn ní sáàkì wọn gan bí wọn àbọ̀ ti kówó jẹni tán bá ti kówó kẹ wọn ti kówó yìí nìkan òkè àwọn náà tún wà ń ni ojú ẹni máa ń tàbí ojú ẹni tó ń sùn ni <laughs> minister for interior honourable minister for passport nìyẹn minister for passport wọ́n sì young wọn ò dẹ̀ ṣe yàmàyàmà ṣé wọ́n ṣe yàmàyàmà ni wọ́n ṣe yàmàyàmà minister for interior honour honourable olúbùnmi túnjí òjò kìpọ̀sák wọ́n ṣiṣẹ́ but lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n àkànrí ní ẹ́mbàsì nàìjíríà ẹ́mbàsì mẹ́rin wọn ò fi píkṣọ̀ aṣáájú síbẹ̀ náà nìkan ni àti ìgbọ́wọ̀n ọ̀dẹ̀ tí ṣé wọ́n ti kówó jẹ mọ́ nǹkan ti sẹ́tù ẹ má sáàkì ẹ̀ because a lọ sí ẹ́mbàsì táwọn èèyàn bá lọ bẹ́ẹ̀ ẹ́mbàsì ń sìn wọ́n ṣe kò dẹ̀ sí nonsense thing kankan náà like so living is a young person alákẹ́ also is young kí wọ́n ti pé torí pé àti àti bú wọn dáadáa rí ń jọyìn ká sọ pé a fẹ́ fi kọ́ra máa sọ pé kí wọ́n sáàkì wọn ìfún wọn lẹ̀ àwọn olèlè minister for power kò sínú ẹ sáàkì àwọn eléyìí o kò sínú iná ọ̀lọ́ dédé ẹ sáàkì ilé minister for power ipò tí àwọn minister for darkness and kini ti jáde níjọ́ sí ni wọ́n wà sí ó ti yé iná ò sébù o ẹ o sáàkì ó ní keep or sack sack o chief adébáyọ̀ adélábù ẹ sáàkì ọmọ pẹkẹlẹ mẹsì o kò síná nàìjíríà bá ṣe ń gbọ́ owó ní kò síná so mine ọmọ adélábù pẹ̀gẹ́lẹ́ mẹ́sì ẹ̀bà sáàkì ok mínísà wo lélẹ̀ ọmọ yìbò lélẹ̀ okòrò ságbọ̀n eh, minister of uh, communication ah communication ok àwọn ló ń da orí facebook rò <laughs> ok minister of communication innovation and digital economy ah ó tí ń ṣe pọ̀ tó yìí economy bọ̀sùn ti dání yorùbá ti ẹni wọ́n wá lọ sórí bí orí ọmọ yìbò keep or sack. Hmm. Ah, ọmọ ilé mo speak vele njọ sí Oni. ní tó máa ń sọ̀rọ̀ tó máa ń criticize àwọn èèyàn àwọn gọ́ọ̀mẹ̀ntì nínú lórí Twitter nígbà yẹn tó gbé lọ sí house tán tán ní kán tó di kó ṣe kí ni ó máa dọ̀bálẹ̀ fún gbogbo house tí mo speak fún jọ yẹn mo speak fún ẹ ok ìwọ náà náà fi ṣe minister for orí Facebook àbí ṣe iṣẹ́ ẹ̀ dáadáa ṣe iṣẹ́ ẹ̀ dáadáa má dèbí o ṣé ò wà nínú àwọn tó ń da pé mi rú èmi ò sí gbogbo ṣó ti yé ṣiṣẹ́ dada. minister for Facebook nìyẹn <laughs> minister for communication innovation no no minister for communication innovation and digital ọ̀tọ̀ ní èyí tó máa ń gbé fún wa ń yọ̀ yẹn minister for kí lórúkọ ti bẹ̀ yẹn minister for kí lórúkọ yìí tí ó wà ní what is name of the other one No? Mm. ilé mo speak fún ẹ she remain remain remain retain retain retain this one retain retain but láti gbà yẹn ó ti compromise o ó ti ó ti ó ti rọ̀ bí tẹ̀tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí ó máa criticize ni èyí tó sì wà ń bẹ̀ náà nìyẹn àwọn mínísítà yẹn tó bá ti kówó jẹ ṣá tí ẹ ti rí sáìnì kó fẹ́ kówó jẹ ẹ lè sáàkì ẹ ókè jẹ́ nǹkan eléyìí ìwé guardian ló gbélé jáde three days ago eléyìí tẹ̀ ti pẹ́ UK-based Nigeria pastor rape rape number eighty-eight times jail thirty thirty-four years well ní UK wọ́n bá kúkú fún ní eighty-eight years now gbà tó yẹ pé eighty-eight times ló ti ló ti attempt ló ti ṣe wọ́n bá ti fún ní eighty-eight years jail thirty-four years jẹ́ ká dáadáa kí lorúkọ ẹ̀ it is the devil ah only that's what he said o oh. it is the devil say prophet michael olúròǹbí you see they are calling for. jẹ̀jẹ́ jeje, ọmọ tó ń lọ gbà lọ́wọ́ òrìṣà mole. mọ́lẹ̀ um, olúròǹbí ọmọ inú igi ni ọ̀rọ̀ olúròǹbí jẹ̀jẹ́ ewúrẹ́ ewúrẹ́ ewúrẹ́ olùròǹbí jẹ̀jẹ́ àgùntàn àgùntàn ọ̀bọ lọ́jọ́ olúróhùn bí jẹ́jẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ tó ń rẹ́pù kiri olúróhùn bí o jọinjọin ìrókò jọinjọin London yìí nìkan London àwọn obìnrin London ẹ̀ ọkùnrin London ẹ̀bẹ̀ rí fún wọn London yìí ni hmm. pásọ olúróhùn bí by their name also you should be careful ẹ máa kọ́kọ́ lọ yọ àwọn orúkọ tẹ́ bá ti gbó wà nínú orúkọ wọn tó dàbí orúkọ èṣù olúró ń bí ọmọ inú igi ẹ mọ̀ pé ọmọ tó bá ti ń pè ní olúró ń bí ọmọ igi ni ọmọ tó lọ tọ lédi orí ìdí igi ìrókò ṣó ti yẹ mẹ́yẹn àwọn bíi àwọn ọ̀rọ̀ gidigbà máa wà nínú wọn tó yẹ pé àwọn ọ̀rọ̀ tó yẹ pé rapist spirit ẹ mọ̀ pé àwọn ẹ̀mí ọkọ̀ ọ̀run wọ̀nyẹn inú wọn gi mọ́lìmọ́ inú ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì inú igi ni wọ́n máa ń gbé ìdígẹ̀rẹ̀ náà ti lọ tọrọ wọn tẹ̀wé rape kì í ṣe rọ o àwọn ẹ̀mí ẹ̀mí tó máa ń àwọn ẹ̀mí rapist àwọn ẹ̀mí ọkọ ọ̀run àti ẹ̀mí ọ̀run ló wà nínú wọn wọn wọn lọ́tọ̀ tọ́nà tọ́ lọ́wọ́ igi igi ìrókò igi gẹdú oríṣiríṣi nínú forest ó ti yẹ yín ẹ̀yin ò rí pé tẹ bá dédé sùn ẹni tí ẹ̀mí burúkú yẹn bá ti dà láàmú rí adédé sùn alẹ́ nìkan wo mẹ́ni tó wá yẹn awárèpò òun àwọn tí ò fẹ́ wá wọ́n ṣe wà wọ́n máa rape spiritual wá tún máa rape physically so ọmọ inú igi ọmọ inú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ẹ fún olúromi lórúkọ ẹ o let's read it once again let me tell you i post it on my platform it's late but i uh, will still post it <laughs> pastor nugi <laughs> ọmọ ọ̀rọ̀ nugi uk based nigeria pastor rape member eight members eighty eight times jail thirty four years eh, nǹkan tó wa kọ ni pé it is devil it is the devil say prophet michael olúròǹbí hmm, máa pò sí ẹ sórí page mi hmm. irú òun sì ko yẹ kó kò yẹ kó lọ fi nǹkan tó fi ṣe kínní nípa mo ni wọ́n gbé ọba ọ̀rọ̀ mánìdé náà ọ̀rọ̀. the former governor the younger governor tó wà ní Kogi tó kó owó tó kó owó tó ga ju statue ẹ̀ lọ gbọ́dọ̀ wọ́n bọ̀rọ̀ dé hmm. anyway mo ti ẹ̀ rí nǹkan kan nínú bẹ̀ẹ́nu mo fẹ́ kà á jáde torí mo ti ṣe ẹ̀ tipẹ́ mo wá fẹ́ wọ́n ní Gbajabiamila deliver adé. Ade Wuyi Street in Ikate, SCDA, under construction. Residents of Adewuyi Street in Ikate, SCDA, are rejoicing as construction working begin on their long-awaited road projects. Ah. Mo rò pé iṣẹ́ yẹn bí iṣẹ́ Lagos State ló yẹ kó jẹ́ mi ò mọ rísìn tí. Ah, gbajani gbajani gbajani wọ́n ṣiṣẹ́ ń sìn o kódà ìgbà tó wọ́n jẹ́ nọ́mbà fọ́n gbà ẹ̀wọ̀n òṣìṣẹ́ tó ìgbà tó wá di commander in chief àbí kí ni wọ́n di fún dádì wa dádì mi president Bọ́lá Ahmed Tinubu wọ́n wá ń ṣiṣẹ́ gan sí o ti sùẹ́ o wọ́n wà àti ìfù gan o lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ wọ́n tún sùn nílé ìṣègbà tá a sọ lẹ́nujọ́ mẹ́ta wọ́n kàn lọ bẹ̀rẹ̀ ti kàtẹ́ni ẹ̀yìn ti kàtẹ́ni ẹ̀kú iṣẹ́ o ọwọ́ méjì la vẹ́lẹ̀ kọ̀ọ̀kan hmm. ẹ̀jẹ̀ àdúró ń bíbá hmm. tàbí ká kà sí ẹ̀jẹ̀ ká níwùsì sí torí hmm, níwùsì kéèyàn má mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ gan sanodati kéèyàn má mọ ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ Canada ló ń fẹ́ rí nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́dà platform Mm-hmm. mm-hmm. wà lórí live a máa tún ṣe tún sìn. ó ga òun may Almighty God save our life from all this. Hmm. Not too much news sha the news tó tún wà náà ni màá post ẹ̀ sí bí demolition I just want to tell you those of you living abroad don't buy land now people telling you come and buy land in Lekki in Lekki in Lekki either be Bebeju Lekki or Lagos Lekki or Kiriko Lekki they are demolishing his sin is believing o àwọn tá a sọ fún léṣì níjọ́ tí wọn ò gbà o ẹnìkan rà níjọ́ kìíní tí mo rí lánàá tó ń sunkún that's why i'm not sharing them on my platform so be careful now because some people just selling people accusation land to you the more you pay the money and you know these days now EFCC of Nigeria they are active and Nigeria government also they are looking for all the people who have invested money because I know that time you systematically people were investing money, using place, looking for places to handle the to drop the money. That's why some of them are buying landy, giving the people wrong people money. When you want to do business, they won't give you, they won't support you, they won't even allow anybody to patronize you. But you know what they do? They will be buying land. So my on Nilo. So that later they will know. Now they are demolishing. Governor Sanwo-Olu is not joking. Okay? the commissioner of ilé wíwó ní is very active and also uh, the police also they are active You know, but eh, I don't understand the IGP olú kí lorúkọ wọn náà uh, Mr. Kayode is active I want the they are active so if the money is not flowing before like before that people just going to abroad to borrow money borrow money borrow money you know that government that time borrow money borrow money All the money they send it that they say some people stole, borrow money, borrow money, and they do what? They embezzle it. Now, there's no, I mean, there's no way, there's no room much again to embezzle. A lot of people make money, they build house like, uh, hmm, they build tourism, they build resort, rich resort in Ijebode as well. You understand me? The money to maintain in that normal wa, the money ẹnu gbẹ, They're just telling you all the car they bought before. That's what they are just showing. Now there's no room too much like that, like that, like that to be stolen. Hey. one it is one, one lóòwò one, one new one wọn, kò dẹ̀ sáyé láti máa gbowó bíi ti tẹ́lẹ̀ àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ even the fraud star on the social media cyber fraud, fraud the AFCC they are jailing them every day. So They don't just go and spend money because a lot of people say people buy house from uh, from abroad. You understand me? If you buy, you invest your money there. Mm-hmm. If you Lagos say demolish it, don't be not my problem, oh. Because Lagos now is just they still have three years to go. It's going to be tough. It's not a joke. So and Lekki area yẹn tí gbogbo èèyàn kàn rà So if you want to buy now, I'm not saying you should not buy things. So if you have money, but be careful let Lagos work àmì jẹ́ kí Lagos kan ṣiṣẹ́ owó wọn tán tó bá ti gbowó àwọn tó bá gbowó ẹ̀ tó bá ti fi ṣararin dín wò ó hmm. tó bá gbowó àbí náà lọ fi ṣe anything bóyá justice o àbí justice àbí anything kò sí tó kàn mí o kò sí tó rà mí o mò ń sọ fún yín because most of you now tó ń wo ilé yín yẹn we told you the other time I was saying it here àṣebíṣeré yẹn ó sọ fún wa nígbà yẹn pé ilẹ̀ kọ̀ọ̀kan tó bá bá wọn tà ń sì pé ó máa wo tó bá yá o wọ́n náà máa wo ní gbogbo àyẹn tó fi ní àwọn kan gíìfù òfin pé wọ́n fẹ́ fi gbogbo ilẹ̀ wọ́n fẹ́ fún àwọn kan nílẹ̀ ńgbà yẹn so wọ́n wá fún wọn lófin pé instead of giving anybody pé kọ́ máa talẹ̀ wọ̀nyẹn dànù so people now investing money wọ́n kàn ń rà á gbogbo ilẹ̀ ẹni wọ́n ń wó dànù sí ẹ̀kọ́ ìmájì ilé tán ti wó ní ọ̀sẹ̀ understand and you cannot blame them because tábà ń sọ fún yín pé acquisition land a lot of people are giving you fake land they just go and do some arúmọjẹ and show you wọ́n là yẹn mọ́ ẹ lórí wàá ló máa kú họ́họ́họ́ tó bá lọ kó gbogbo ayé ẹ̀ sórí ilé kan tó wá náà fẹ́ lọ wo tó wá lọ ní hypertension tó lọ kú on time àwọn èèyàn náà ló pa ẹ́ so ire làwa ń ṣe ń bí o kò ń ṣe pé torí pé wọn wa o la ṣe ń sọ bẹ́ẹ̀ i'm telling you i may be telling you i may be saying this with like a joking manner and joking attitude like on serious person but i'm telling you it's a serious matter i will show you i will post it today you understand me i will post it because i don't want to be posting some people some content on my platform because they disturbing people's platform but I will post it for some time then after posting it I will delete it you understand me just for you to see All right. so they are demolishing a lot of gbogbo bẹ̀yẹ ni imagine the houses that they are demolishing ilé àwọn ilé tó superb you understand me because gbogbo bẹ̀yẹ accusation land if it's a government land that he has a plan ọ̀tọ̀ ní nǹkan tó ń fẹ́ fi allocation yẹn ṣe ọ̀tọ̀ ní nǹkan táwọn kan tó kàn bẹ́ sórí ilẹ̀ ìjọba wọ́n máa tà wọ́n dẹ̀ máa pè fún yín come and buy land come and buy land wọ́n bẹ̀rẹ̀ sí ń display pé wọ́n dolówó ọ̀sán gangan and they are killing people because ẹni tó bá gbowó adúrú owó burúkú lọ́wọ́ ẹ̀ tó jẹ́ ògùn ẹ̀ owó míì jẹ́ owó olè ná but owó míì tí wọ́n á jẹ́ owó tó yẹ pé ògùn ni you understand me so ẹni tó bá jẹ́ pé ògùn ẹ̀ ni tó dẹ̀ ti wá wò tó ti lo years láti lè gádà owó yẹn jọ tó wá di pé wọ́n lọ owó lè yàn wọ́ọ̀dì kí lẹ́ni yẹn kí ló máa kí ló feel so we are not mocking people that they are demolishing their house and also the same thing because wọ́n sọ wípé according to the the government according to Nigeria I mean the the decision is not just for Lagos state government this from the world you know like they say United Nations kiriko kiriko okay let me play it for you before I let me play it for you to see because some people believe that maybe it's wicked no no no no no no no no Let's listen. So that we reduce the number of shanties in this. Even the person also telling others, they are just telling you the news, you know, saying that so that we can reduce the number of shouting and things and trouble that is going on. I tell you, a lot of people are going through things. A lot of people, and that's why at times I used to be so mad with some people. They be showing you, ó tiẹ̀ ní aṣọ kan báyìí, ó tiẹ̀ ní aṣọ kan, mo ní irú aṣọ yẹn mo máa lọ màá lọ wà màá wo ibi tí mo kó sí màá wo ibi tí mo kó sí sí irú aṣọ kan báyìí tí eh, celebrate wa kan wọ̀ brown báyìí mo ra aṣọ yẹn gbà yẹn mo gé sí wẹ́wẹ́ mo fi ṣe scarf mo ta three dollar ni online àwọn èèyàn dẹ̀ ra dáadáa so gbà mi mo máa ń i get me upset when um, things are people are crying like that so people be telling you you see this my clothes is hundred uh, one hundred and forty million one hundred and fifty million EFCC Did they pay tax for the clothes that they wear? They, you have 140 before somebody can pay one could pay 140,000, I mean 1 million, 140 million for a single dress. So, ah, owó tó máa wà lákàntì ẹni náà Mama, lọ be billions. Where is she getting the money? Did they pay for the country? Did they pay? She wants some tax wọn fún ìjọba? She not tell me. So there's some things that people are doing that is a taboo àwọn aṣọ yìí gan kó jẹ́ hundred dollar o gbọ́dọ̀ sọ pé aṣọ tí mo rà yìí I pay like three hundred dollar eh? in Canada yeah? where are you working ṣé o kọjá caregiver yìí àbí mọ́tò àlòkù wọn tó rà tí wọ́n máa fi fifty dollar hundred dollar sí where you getting it you get people upset like what are you telling us you understand me and some people just welcome best bẹ sórí media and they be bragging and they be teaching a lot of people, a lot of children, and a lot of people influencing them to go and steal. That one will be looking for way to steal. There's no way mi ò lè we bóyá after eight years That one bá jẹ tán. Way of stealing now is reducing. I tell you, and I'm very, very sure that anybody coming again will fight crime also after eight years. They will be fighting crime. Because if you don't fight crime in Nigeria, crime is really seriously fighting our system. Yes, crime is fighting our system. And that crime has been pulling our system backward. So we don't want to be backward again. Backward never. Again, forward never this time around. So crime going need to be fight. So all these people that get money, that get things through crime, you know, through criminal crime way, you don't understand me? so it's not going to be, it's going to be tough. You have a narrow way now. It's not like before all of you that have you have stole you embezzle you carry a lot you have a lot of things What tiẹ̀ ní tourism kan tó àmì tourist center kan náà cause síbi kan tó sọ fifty million náà náà fi ń ṣe all those things have to be stopped that you be staying there you be doing mole nínú people want to come and register they have to pay fifty million to register every year they have to be paying fifty fifty million for the year new Want to say? pé should I tell you for those of you who are drug pusher also they say in Nigeria now Do you know that there is a death sentence for drug pusher now in Nigeria? I saw it in, in news. Yes, one news like that. I, I'm still expecting it. Maybe the platform of the president or the, those big platform are going to release the news. You understand me? I still don't believe it, but there's a law now that they want you, that you are going to be executed. You understand? Anybody that carry drug, that deal, deal that do drug business ikú òjijì lọ ló máa máa pa wọn ikú ni that's death sentence for drug uh, eh, para business I mean those people doing the business so ṣe ti gbọ́ abẹ́ẹ̀ ti gbọ́ do you hear that so death sentence just like Saudi Arabia ni Nigeria fẹ́ máa fun. wọn because a lot of you can see a lot of youth a lot of them also they will I love they will do many things as. That also has caused shorting so a lot of lives. You understand me? A lot of people killing themselves. They will tell you that it's because of fight, because of they have issue with the baron, with this and that. That was shorting their life. So listen to news. A lot of things is taking going in place. Okay, a lot of things. Um, when there is law, the system will start to gradually taking shape. Home is not built in a day. Remember, Home is what? is not built in a day. But if you not start a day at all, it starts a foundation, you not have a home at all. You don't have a, a time. I mean, you don't even have a plan to build. You have to start a foundation. Okay? That's why home is not building at all. But you have to start one day. And that is what they have started now. So be careful what you are going to do. Narrow things, okay? Uh-huh. So all of us that you normally want abroad lifestyle, yes, there's light, there's this and that moderation in everything they do in abroad moderation in whatever they do you can't just get into money there is a lot of billionaire in abroad but whatever they do is legit they'll be able to open up to the government and they'll be able to pay tax and do the right things into the system their system and if they refuse to do it also they pay for it so it's not a joking matter so don't take it for fun like a joke like that let us listen to this Okay? Because a lot of people now they say, ah, the government maybe is partial, maybe the government is just wicked, maybe the government is just being this. No. The way we are doing this in our country, seriously, that's not the way they do it in abroad. And you cannot do it wrong and get the trans uh, right answer. You got to do it right and get right answer. All right? For those of you who have lost money, I'm not mocking you. But again, for you not to lose money, not to lose money, you got to be careful and know the the land you're going to buy, where you are going to, you know. All right. Oh yeah, let's listen to it. To enable us make up, it is sometimes better to break up. Demolition Lagos. As Lagos continues to be a magnet for real estate investors and enthusiasts, please be careful when buying landed property in Lekki Ajah, Badagri, and Evaro as these areas that where land especially for those of you living abroad. Since the start of 2024, the Lagos state government has undertaken numerous demolition of illegal structures throughout the state, aiming to ensure compliance with building codes, clear water channels, and foster urban regeneration. The controversial and widely discussed demolition of houses in the upscale area of Lekki has raised questions concerns and speculations about the motive behind a massive urban transformation, even as some people have speculated that it's an attempt at claiming land from the everyday people. Some even read ethnicity into it. But I want to ask, why government go dey destroy property when they don't give approval to build? Well, listen now. The rumor and what people are saying is that maybe systematically they just want to use system to claim it from them. But most of the time, The government, when, that's why when we are giving information, little information you can get here. About four years ago, they gave me a land to be an ambassador of, and I said, I collected it later in the beginning, but after some time, I have the jingle, they did everything, they put my name and everything. But later I realized that somebody sent me message that those land are going to have problem in future. And if I, if I should be an ambassador to them, they be giving me then. then they gave me they promised me part of the plots they give me part of the plot in the land okay and they give me money every month and some people two people purchase that land but they are not much then before they got information and then I am I am up okay because if I should sell two or more than that and later they ask me to return the money or the place has problem in future it's like a taboo to me i won't like it okay i don't because I, i'm not part of people who put uh who put tears who make people cry i always love to put smile on people's face either it's going to give me That's why i need money and i want to be somebody i don't want to get money for the or me getting people into trouble for me because of my own belief. No. So listen to this person. So most of us, we blame government for everything. But the problem, we don't listen. When you are talking now, a lot of people will be telling you, you are jealous, me. You are jealous, me. I reject that land. I didn't sell it again. In fact, the best thing to work around, mo bi àwọn èèyàn, mo tún ní káwọn fúnra wọn lọ bẹ̀yẹn ṣé ẹ láìkí ẹ ṣé ẹ lè ra abẹ yẹn tẹ́ ẹ bá lè ra ẹ má sanwó o ṣe mọ̀ pé èmi ni mò ní kí n máa polówó kí ló kàn mí each time tó bá ti ra lẹ̀ máa gba percentage wọ́n á tún fún mi lówó lóṣù wọ́n tún fún mi ní ilẹ̀ ńbẹ̀ yẹn mi ò gbá ọlọ́run gbọ́ mo ta náà ìdẹ́wọ́ ẹ máa mú gbà nígbà tí mo ń polówó ilẹ̀ nígbà yẹn so that is me for you. well as a lawyer you know say na advice we dey sell sell more advice. We make money from advice. But on this one, I want to give you this advice, FOC, free of charge. The United Nations Environmental Program has predicted that if care is not taken, an environmental... United Nations Environmental Program, United Nations Environmental Program, new, United Nations Environmental Program. Issues are not addressed or resolved in a few years from now. Lekki and his environment might be submerged in water. Yes, so, the Lagos State government is no longer joking with breach of buildings. It's true. I remember before I left Nigeria that time, there was a time every area in that Lekki, Omini, everywhere. So and what is going on now? They predicted it that it's going to be a serious problem if care is not taken, some things are not. You understand? So, and that is it. So environmental United Nations Environmental Program. So the the instruction was not being not given by himself, by governor himself, but by the United Nations. You understand me? So for safety of others, you understand me? So be careful now. As they are demolishing places now, some are still novice. They still take another person getting money from people and use that place also to get money from people. torí ẹ̀ tó bá rẹ̀ tó ń talẹ̀ lórí social media yẹn lọ́wọ́ ilẹ̀ yẹn oko tó sanwó kó dẹ̀ béèrè question and make sure you get the land and the paper find out do your feasibility study very well before committing your money because tó bá ti even though you took you report the case to police they won't get all the money they wan come out sọ pé wálé ní wá lọ́la ni àwa di àwa di story wọ́n ti ná bá gbọ́ ọmọ ṣe tán ọmọ yọrùn. a code and set back laws as this can result in a reason for demolition of houses. So all those approval when government go give you and your engineer and consultant go say, in e no mean, add small here, remove small there. A demolition you they play with so I dey tell you. You, see? you get approval for a gate house, He decided to add two floor to it because people are looking for houses. Mm, and they advise you now. Because you have space in front of your house, you decide to build small, small shop, blaming poverty because you know some people go rent out. And they also advise you. You buy land without perfection or approval because young people are running away from Shylock landlord in Lekki. You start to build mini estate even without approval. And they advise you also. Set back Not be for fun as some of una go even buy land and build house enter road or block water channel and go they complain thereafter when small rain fall and everywhere block check yourself another one how many of you have heard of the phrase flying coordinate i go explain when you buy a gazetted land in lagos especially from omonile the mistake most lawyers make is that they only conduct searches on the validity of the gazette and hardly bother about charting the survey to check if it fall actually falls within the area covered by the gazette mm. that your money is using to sell the land. Some of them will even use the coordinate of Ogombo to sell Sangotedo. That is what they call flying coordinates. Mm-hmm. They fly the coordinate. At the end, your architect and engineer also, because they want to make money, they will tell you, you know, mean, just start mm-hmm. building without approval. And they will later request for approval as is to regularize for you oh obo your eye, Lagos no they smile this time Oh, at all. most of the properties in Lekki corridor Ikorodu Badagri, and trade fairs is without approval and proper regularization and now Lagos state government has given a 90 day window for owners to take advantage of and regularize their property documents and approval so take advantage of it because after now you go wake up one day and boom all those Lascar boys Lagos State Building Control Agency demolition team with their guy that uh, bullet architect Bola Oki go dey your doorstep and trust me that Oki the second name na Asake meaning they don't remove him ear yeah. woman yeah. im voice no dey hear abeg at all so please avoid all of this uh, mm. Mm-hmm. abeg uh, sir and ensure strict compliance to the latter to avoid ejo ebami sofun. Mm-hmm. if you have a dilapidated building and house wey don burn and is life threatening if you can't afford to renovate or rehabilitate the house or go into a joint venture to rebuild and rebrand. Just sell it and go and buy another one in Badagri or Ikorodu. Mm. Trust me, with the new railway from Badagri and the Fort Miller Bridge from Ikorodu, this area will soon become a hot cake for real estate investors. Mm. Not everybody will stay lucky. Instead of waiting for the government to demolish your house, I you know say once it collapse on its own or the, the demolition, even the land itself will become government owned. So wise up. Lastly, apart from non-availability of land in Lagos, is a call by government to demolish most of these shanties to not only pave way for urban, development and renewal, but also most of these places houses criminals and petty thieves. So hmm. just like the recent demolition of shanties in Orchid Road and Jackonde Estate hmm. in Lekki, but I would also encourage the government to help create low-cost housing so that hmm. most of these people will be that are living in shanties can have alternative. So when next your property is marked for demolition, check your title documents and approval very well before shouting ethnicity or witch hunting. But I will therefore advocate, apart from the fact that government need to be specific on building codes, regulation, approval, and guidelines so that property owners, developers, and city planners can be aware to enable them adhere to these regulations and ensure a safe and sustainable urban development in Lagos. There's need to punish officials and consultants who aid builders and developers to violate this regulation, if only to serve as a deterrent to would-be officials and consultants. The idea of just taking over the land and leaving the officials, you know, it's not um, helping matters. There's also need for government investment in low-cost income earners' houses by also investing in mortgage bank and financing so that we'll reduce the number of shanties in these urban areas and also create jobs through regular housing development by mortgage society as against this idea of buying properties like someone buying tuber of yam in the market property five hundred million why would people steal lastly let's endeavor to comply with building codes and set back as most of these recent fire outbreak in Lagos would have been avoided <coughs> or partially saved by firefighters if only the buildings had ensured compliance with building codes and regulation and there'll be space to navigate. Well, as always, go live and here. Feel free to agree or disagree with us by adding your comments on any of our social media platform shown on your screen. You can also share to save someone's property for demolition or save someone from buying a property wey get small problem. I know that the problem small na so go dey expand. Now, so. Eziri, pe I'm going to share it's just because of you and I and for people not to because especially on this media you see a lot of people they tell you no problem they collect the money They give them their share and that they, after some few months, they, part of the houses they are demolishing now, some are new. I tell you, some are built about two, three, four years ago. And some are also long, you know. So be careful. So be careful, very, very careful. These days, and to get money is not like before again. All right? Since the day of COVID-19, the kingdom of God suffer violence to get money is not easy and they get <laughs> and the people who even have, have it they hold it hmm. right thanks for listening to us today we come again god bless you all bye god bless those who bless us and those who want us to be blessed but all my fans and well wishers add more and share my page and let people see what anytime we are talking Don't listen, don't say that prayer, what she's saying, we've been seeing a lot of prayer on the media. We are not collecting money from you. We are, I'm not saying those who are collecting money, tell your magic, no magic. But it's good for you to know something and it's free of charge instead of people paying money to consult people. We are giving you free of charge. Bye for now. Love you. Those who love me, love you all. I mean, love by màá tún padà wá. Ẹni bá ní má dé ni mi ṣùgbọ́n èmi Bọ́lá Fọláṣadé ní bá ti ń fẹ́ràn mi màá máa wá màá ti máa bá yín láyé àti láàyè ẹlẹ́dùnmarè ẹlẹ́dàá ayé àtọ̀run máa dá èmi àtọmọ mi sí àti gbogbo yín àtàwọn ọmọ yín bẹ́ẹ̀ lórí kò ní í padà ó máa lé nínú rírà ò dín o Jésù lọ́wọ́ mi báà.